Look at my hand. Ẹ̀jẹ̀ tá ń gbẹ́ iye nìyẹ pẹ́pẹ́pẹ́. Look at my hand. Àgbà ti dé o. Àgbà ti dé o. Àgbà ti dé. Àgbà ti dé. Àgbà ti dé. Àgbà ti dé dé dé dé. Àgbà ti dé dé dé dé. Mo fẹ́ yí mi bọ̀ fún ọ. Àgbà ti dé àbá ti dé ẹ ẹ ẹ ah ọlọ́run máa pèsè fún wa o ọlọ́run ṣàánú fún bọ́lá o hmm. àti ìjẹ̀bẹ̀ fàdákà rọ ọlọ́run ṣàánú fún wa àgbà ti dé ah téèyàn bá ti dẹ̀ ọ̀bá rẹ̀ gbogbo ẹ̀yìn kẹ́mi. Hmm. tó bá fẹ́ lose weight ẹ̀ẹ̀kẹ́ máa sọ̀kalẹ̀ o ó ti yé ẹ̀rù máa já o. èmi náà fẹ́ tàgì go for me I need money to buy food at home I need money to buy food at home àgbà ti dé àgbà ti dé dé dé dé dé dé dé dé wọ́n tó lùdọ̀ fún mi ní tìṣánítì ká jẹun látàárọ̀. Yes, kí ló jẹlẹ̀? Don't worry, don't worry don't worry for what let's just pray a minute prayer. èmi ni happy mother's day òun ìjọba àkọ́kọ́ sí pé bí jákèsí kúrò lẹ. ẹ ṣá máa fún wa ṣé tó pọ́ mo ní mo fẹ́ gbé kó fọ́ mi síta àwọn èèyàn sá lọ kí o mọ nǹkan tó jẹ́ pé àkáǹtì yóò ṣe cross post ọlọ́run ṣàánú wa o. Hmm. ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ jẹ́ ká gbàdúrà àwa fìtà wà ń bí tolú ṣe tí àti ìjọ látàárọ̀ á lè jẹun á lè jẹun kún un látàárọ̀ o. ọ̀gá hmm. ọlọ́run ṣàánú àwa náà ẹ jẹ́ àgbàdúrà Father in Jesus name the mighty name of Jesus nǹkan tó ló fẹ́ ṣe sáré bá mi ṣe dẹ̀ lọ bá mi cross post mi ò mọ nǹkan tí fóònù yóò ṣe cross post yìí wọ́n fẹ́ ká upgrade ní ọlọ́run kó pèsè fún wa hmm, ó yẹ kémi náà tàgé kó fọ́ mi àwọn ti nàìjíríà yẹn wọn kì í kó fọ́ mi nìkan bíi kí wọ́n rẹ́jọ́ ẹ̀wọ̀n kọ́yàn kú kán fẹ́ gba ogó fọ́ mi kán tí nǹkan tó máa ń dáwó sí nìyẹn tó bá lọ fẹ́ fowó ṣòwò ò lè rí o àwọn èèyàn kan fún ẹ àbí ìdánwò sí ni thank God o lets let's pray i want to pray for Canada.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 this moment to receive our praise and thanks in Jesus' name. Please, Daddy, please come and have mercy upon us and forgive us in Jesus' name. I call myself blood of Jesus, my daughter, blood of Jesus Christ. No weapon fashioned against us shall prosper. O Lord God Almighty, I'm about to speak this moment. Father, speak through our mouth. O Lord, I pray for the land of my land of Canada. Father, Lord, bless Canada continuously. Bless me here also in Jesus' name. Bless, oh Lord, our country, Nigeria also in Jesus' name. Bless America, all the people watching, wherever all my fans all over the world, wherever they are watching from, I pray, Lord, that wherever they dwell shall They shall succeed them in Jesus' name. Lord, for concerning people going through trial all over, I pray, Lord, you console them in Jesus' name. Settle all problems in Jesus' name. Settle my problem as well in Jesus' name. Settle my daughter problem in Jesus' name. Any man or woman that is waging war against my life, that is fighting against our spirit, soul, and body, Father, destroy them. Father, Lord, raise your standard against all our enemies in Jesus' name. Put all of them to shame in Jesus' name. I cover myself, blood of Jesus. My daughter, blood of Jesus is dispensed with our spirit, soul, and body. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, because you are God. Gbogbo àwọn ọ̀tá tó dìde ogun sí wa ní kọ̀ọ̀kan ní gbàgbọ́ ló wà bá dìde Ẹ ṣé. Earth. Hmm. ọlọ́run ẹ ṣé gan ni gbogbo àwọn tó wọ aṣọ náà àwọn aláṣọ àwọn tó ráṣọ wọ̀ nísìnyí àwọn aṣọ tó ń wọṣọ tó ń display adúpẹ́ fún ìlú tó ń ṣe aṣọ náà àti aṣọ China èyí tó jẹ́ aṣọ òkè tó máa gbé lórí àwọn ẹ̀ tó máa gbé lórí dàmásì ẹ ṣé fún gbogbo ẹ̀ pátápátá àwọn aṣọ òkè tó ń gbé lórí dàmásì olú ẹ ṣé fún gbogbo ẹ̀ náà pátápátá irú aṣọ òkè náà olú adúpẹ́ tó pé àti wọrú ẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ni bàbá ayin lógo àṣeyìn lọ́ba ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ọlọ́run ẹ mà ṣe gbogbo Buhari tó ń wọṣọ ìlú káàkiri bẹ́ẹ̀ ni láti máa fi display ní orílẹ̀-èdè Nàìjíríà náà tí wọ́n ṣe nǹkan kan nínú ẹ̀ Ọlọ́run ẹ̀ ṣe adúgbò tó pé tó máa ti ṣetán ní orílẹ̀-èdè wọn wọ́n máa gbé orílẹ̀-èdè tó bá ń ṣe dáadáa yẹn wọ́n máa gbé e lárugẹ láti bọ orílẹ̀-èdè tí wọ́n jẹ́ Ọlọ́run ẹ̀ ṣe síbẹ̀síbẹ̀ tó ní tó pé ní gbogbo gbogbo nínú ohun gbogbo káṣá máa dúpẹ́ o èmi máa dúpẹ́ o nínú ohun gbogbo Ọlọ́run ẹ̀ èyí tó gbaṣẹ́ ìtanú ní iṣẹ́ burúkú láti wá set wa àbí láti láti láti fi wá ṣẹlẹ̀ yàrá ní olúwa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tí a bàbí kó máa ṣẹ̀ sí gbogbo wọn pátápátá ọlọ́run jà fún wa ọlọ́run gbà kó so ìta bá ti wílò nìyí olúwa fìdí rẹ̀ múlẹ̀ láyé àti lọ́run bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ọlọ́run jọ ṣàánú fún wa orílẹ̀-èdè nàìjíríà olúwalabẹ̀ kọjá orílẹ̀-èdè ayé wa olúwalabẹ̀ kọjá orílẹ̀-èdè ayé àwọn ọmọ mi olúwalabẹ̀ kọjá orílẹ̀-èdè mi olúwalabẹ̀ kọjá orílẹ̀-èdè olúwalabẹ̀ kọjá àwọn èèyàn rere tó wà nínú olúwa gbogbo àwọn ènìyàn rere káàkiri àgbáyé olúwa tú àṣẹ olúwa dáàbòbò wá o àwọn èèyàn búburú náà tó sì ń pè àwọn ní èrè olúwa máa tú wọn ní àṣẹ má jẹ́ káàkiri wọn bò bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ọlọ́run ṣàánú fún mi o olúwa ṣàánú fún mi o olúwa ṣàánú fún mi o olúwa ṣàánú fún mi o olúwa ṣàánú fún mi o olúwa ṣàánú fún mi o olúwa ṣàánú fún ọmọ mi o olúwa ṣàánú fún mi o bẹ́ẹ̀ lórí kò ní í padà gbogbo ẹnikẹ́ni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti ṣe mí níbi olúwa ṣe wọ́n níbi lágbo àwọn ọ̀tá mi má jẹ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà gbogbo àwọn ènìyàn burúkú tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí ayé mi tó máa ń ṣe bí ọ̀rọ̀ sósì jẹ́ ọ̀tá ni wọ́n olúwa bá mi fojú wọn gbolẹ̀ bá mi fìyà jẹ wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ọlọ́run ẹ̀ ṣe gan ni ba lóògbà ṣe yín ba. jésù agbára wa amen. Hmm. tẹ́ wà ń bí ẹ kú sunday happy mother's day ẹ̀yin tẹ́ jóbìnrin ń bí ẹ pẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ hmm. hmm. happy mother's day o ṣàlàfíà làwà ẹ̀lẹ́. Mm. happy mother's day kò sí mother ń bí ni àwọn mother tó wà lábẹ́ omi ó dà pé yàtọ̀ sí mi ó dà pé wọ́n ti yóò di happy mother's day o ẹ̀ ní yóò di àní yóò di o. ti happy mother's day tolúwa ni mí i'm hungry we are hungry since morning okay if there is no tea then give me banana is there? we see a banana and there is no ẹ̀pà ẹ̀pà is ẹ̀pà is finish àkùlà drink gàrí ṣẹ́pà ti wà okay I should need na tea fry we have not eaten anything since morning if somebody have flu do you know what happen somebody have flu He has to He had to eat something okay so to fight to boost your immune system àbí ẹnu àwọn tó dédé wá dá ẹnu ọ̀nà wa fọ̀ ní wọ́n fẹ́ ká máa dẹ́rù bà wá ni àbórí wọn burú ni wọn tó rí pé máa sọ ni mo ráyè tí omi tẹ̀ ní sọ̀rọ̀ kan mo ráyè òṣì èmi tí mo ṣe wá mi ṣe máa slim down tí wọ́n slim down mo ń dáyẹ̀tì mi lójoojúmọ́ gbogbo ẹsẹ̀ dáyẹ̀tì mi látàárọ̀ ìṣe mi tí ìjẹun náà kó ṣàánú fún wa ẹjọ́ tó wà wájú ọlọ́run ẹjọ́ tó wà wájú ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti gómìnira yóò ṣe o mi ìráyè competition orí burúkú mi ìráyè orí burúkú ló ti yẹ yín mi ìráyè o. Hmm. Hmm. ìwà rere lè ṣe ènìyàn o ò ní ṣe ṣe bí búrẹ́dì wà. Yeah, what to do? You say you want to drink What are you doing inside before? I was responding to your page. Oh, you don't need. Uh, you did it for me. Yeah. Oh, thank you, darling. Ó ṣe olúwarẹ̀ mi. Bó ti wà gbé pè me mo ti ẹ̀rọ oníṣègùn. Bó ṣe see that. Bó ṣe mo láì bó ṣe ń gúrò irun ẹ̀ You understand? Gbogbo tí ń tẹ̀yẹ ti kúrò ń I love it. So, I grow that the natural. agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń nínú ẹ̀jẹ̀ Mm-hmm. It is well. Hmm. There's banana now. Just give me, I mean, remain to right? Yeah. Let us eat it before it gets spoiled. Ah, okay. I can't afford to spoil many banana Banana must not get spoiled. Yeah, throw it. Oh. Hey, mo, kí ni no? Um, kí lorúkọ coach tó the best coach in the world now? Banana. àgbàwẹ̀bò takùn àjọ látàrọ tí màdánù bá ti rò báyìí ó bọ̀ nǹkan tó lè ṣe ó bọ̀ dáa fún smoothie tí wọ́n bá fi pẹ̀lú sherry eh, strawberry um, some little fresh milk. Mm? wọ́n máa ń fi òtù sí mi ìfẹ́ òtò kíní tó máa ń dàbí irun kíní ni mo máa ń láì kíní náà ká mọ okay ìfẹ́ mi like oat tí ìfẹ́ oat is not cooking i'm not i don't like it happy sunday happy mother's day guys. where is my phone gan mo ní gbàgbé where is that um, hmm? Some people on this Facebook. On this Facebook, a lot of people play game with people. Seriously, they play game with people. Honestly. A lot of people will be coming in that mind. They are not committing here. Now I'm here gbogbo wọn àwọn àwọn kan yẹn wọ́n máa máa wò mí báyìí wọn ò ní comment síbi o wọ́n á bẹ̀ wọ́n á máa lọ sínú inbox mi wọ́n máa comment if you comment under in my inbox you come into my inbox I will ṣépè for you like you amẹ́nìkan máa sọ pé ló mà àwọn wèrè tó ní olórí burúkú àwọn terrorist wà lórí facebook náà máa ran yín káàkiri yẹn if you come my area I will fèpè parí oh god lóyìnbó ò ní I will fèpè parí sọnù máa fi èpè payé ẹ máa payé ẹ pẹ̀lẹ́pẹ̀ secretly I won't cause here but you come here disturb me they send you an error I àtẹni tó bá bẹ̀yìn sí mi àtẹni tó bá sanwó àtẹni tó bá gbowó láti yọ mí lẹ́nu ẹ Emma, show for ni. I don't have time for bullshit àbí mo wà nínú àwọn gúrùpù yín ni tó máa ní kẹ lọ ẹ fẹ́ lọ pa yẹn ẹ fẹ́ moríṣiríṣi ẹ máa ṣoríṣi pẹ̀lú àwọn èèyàn tẹ máa wádìí èèyàn káàkiri I don't see Mumi Bọ́lá kí ló ṣẹlẹ̀ I'm not part of you and I don't like your bullshit seriously. olórí burúkú ni gbogbo yín gbogbo yín tí bá ti tí má ti blog tẹ máa ń try láti wá tag mi lára yín ẹ ń ṣe èrè nobody obsessed with you i hate you with passion ẹ̀yin evil doers ẹ kó ṣìdànù sígbó gbogbo yín pátá lọ́lọ́pàá máa ṣà ní nàìjíríà hmm, ẹ̀yin apààyàn apaniláyé apanilẹ́kúnjayé ẹ kó ṣì lọ some of you i don't like you i cannot like you when you are evil ìjọ tó yàrá tẹ́jẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ tẹ́jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ i cannot like you there is no kò sí nǹkan tá a fẹ́ sọ ṣe ẹ̀dúnú ẹ̀dúnú ah, ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ nílé ní kíní but i want to pray very well before i say some things i want to pray very well before saying some things. jẹ́ n ṣe fún ọ̀rọ̀ no ń Make sure you. hello mọ́mi o mọ́mi mọ́ kẹnu jàre mi lè pè wọ́ padà bí mi pè ẹ́ nígbà náà tí ká gbàgbé mi lè bẹ fún mi gbàdúrà àwọn ọ̀nà yóò ṣe mi fẹ́ràn mi yóò yóò ṣe fẹ́ràn mi fún mi gbàdúrà àwọn yóò yóò ṣe fẹ́ràn mi àmì bẹ fọ àmì bẹ fẹ̀dẹ̀ lú ẹ yan yo ṣe fẹ́ ràn mí gbàdúrà wọn okay kí sọ̀rọ̀ sókè okay mo ní àwọn tó bá ti fẹ́ ràn mí ẹ bá mi gbàdúrà fún àwọn tó bá fẹ́ ràn mí kede bá mi gbà ṣe pé ẹ bá mi gbàdúrà fún àwọn tó bá kórìíra mi náà méjèèjì ni ẹ bá mi gbàdúrà fún wọn èní ni mother's day mo ti kí yín lẹ́ẹ̀kọ́ fún mother's day flower ta tiẹ̀ lọ gan ó wà ń báyìí mọ́ mo rà kan fún yín but ó wà ń bí mo bá yín tọ́jú ẹ̀ <laughs> èmi náà dẹ̀ rà kan ọmọ mi rà fún mi náà so kò wúrọ́ sí kò sómi títí ọdún tó wọ́n kò sí ní ìbàjẹ́ hello network nàìjíríà ti lọ hello hello the network is it connecting no. To copy this tune, press, press one. one. There you go, that yummy hello. hello. ẹ mọ mi mi jí mi jí náà bẹ mi jí fún ẹ fọ̀rọ̀ ó sì lọ bẹ́ẹ̀ inú ẹ bẹ fún mi gbàdúrà àwọn èèyàn ṣe fẹ́ràn mi àwọn olólùfẹ́ mi ẹ bá mi gbàdúrà fún mi. ẹ mo ti ń gbà. ó kẹ́ ẹ ti ń gbà ó kẹ́ ẹ fẹ́ gbà síta ó kẹ́ ẹ ti ń gbà bẹ́ẹ̀ ṣe ṣe lẹ́ẹ̀kan ẹ bẹ̀rẹ̀ sí ń gbà ẹ gbà síta. ti nífẹ̀ẹ́ ni. gbogbo ẹni tẹ́lẹ̀ èèyàn fẹ́yàn tó bá ti ní ó kú ibi tí wàá gbà ọgbọ́n àwọn á dìde fún ọ. àmín àmín. ọwọ́ agbára. pẹ̀lú ọwọ́ agbára ọgbọ́n àwọn á dìde fún ọ. àmín jésù. ọwọ́ agbára tó ti dìde fáwọn ọmọ sẹ́ẹ̀lì. Hmm. gbogbo àwọn tó bá ti nífẹ̀ẹ́ ọlọ́run á nífẹ̀ẹ́ wọn. àmín jésù. wọ́n ṣàṣeyọrí. àmín jésù. Hmm. ẹ ṣe mà ẹ gbìyànjú bẹ́ẹ̀ni hmm. ẹni bá ti nífẹ̀ẹ́ àtẹ̀mí náà ń kọ́ èmi. ọmọ máa hmm. tẹ̀síwájú ni lágbára lọ́gbọ́rọ́ gbọ́rọ́ báyìí lọ́wọ́ ṣe é yọjú rí. àmì jésù. ayọ jàjà wọn ta ẹ lọ. àmì jésù àmì jésù àmì jésù. agbára ọlọ́run. yes ẹ ṣé ma ẹ ṣe mà á bá yín sọ̀rọ̀. gbogbo nǹkan tó kù díẹ̀ káàtó jésù á dá wọn padà. àmì jésù. ó nígbà tó bá dàpọ̀ lọ wọn ọmọ sóòlù padà ó ló máa dàbí àlá. bẹ́ẹ̀ni. wọn á dá padà báyìí ó máa dàbí àlá lójú ẹ ni. àmì jésù àmì àmì ẹ ṣe mà. ètò yóò ṣe ìyanu ọ̀gá ògbà ṣe ìyanu ọ̀nà tí yóò gbà lé ní òmò bàbá ṣe ìyanu jésù yóò ṣe ìyanu bẹ́ẹ̀ ni ẹ ṣe máa. àmì jésù àmì jésù àmì jésù ẹ ṣe máa àti ayé àwọn ọmọ yín náà ẹ ṣe gan ni thank you ma yes ma màá bá yín sọ̀rọ̀ padà later yes ma happy mother's day once again ẹ ṣe love you ma. lájẹ́ kan tó ṣe é kò báyìí láwọ̀ àkànṣọ àkàn jù sí mi ni. <laughs> àwọn tó ṣe fóònù wọn kì í ṣe pé oyè tí fóònù máa gbẹ́rù. ok kí fóònù máa gbẹ́rù lẹ́sẹ̀kẹsẹ̀ kó máa deliver another technology dẹ̀ nìyẹn o another advice ni o àdẹ̀lẹ̀ sọ fẹ́ ṣe sọ èsì a kò gbé àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí egbé nìyẹn wọ́n sáré ṣí ẹ̀ wọ́n sáré fi wọ́n ok àbí kẹ́wọ̀n èèyàn náwó láti orí fóònù báyìí síra wọn kó náwó báyìí kó dẹ̀ ní ẹgbàá á dẹ̀ gbà that's good another day technology ni yà á lè sọ. àwọn òyìnbó gan tíráì. wọ́n gbìyànjú Of what you ṣubú. wọ́n hmm. it is well ma yes ma mama yin sọ̀rọ̀ later ma thank you ma so love ma bye ma yes ma. orin tí wọ́n kọ ni mo fẹ́ bá wọn kọ tán ó ní jésù yóò ṣe ìyanu mi yóò ṣe ìyanu ọ̀nà tí ó gbà lẹ́mi ò mọ̀ ṣùgbọ́n bàbá ṣe yanu ọlọ́run mi yóò ṣe yanu bàbá mi á ṣe yanu ọ̀nà tí ó gbà lẹ́mi ò mọ̀ ṣùgbọ́n bàbá ṣe yanu bó bá lè pẹ́ kó tó ṣe yanu ayé abèrè pọ́n lẹ́rù mi dá o wọ́n lẹ́ni tó dáṣọ fènìyàn tọ́rù rẹ̀ là ń wọ́ lẹ́ni nìkan wàá dá wà láre o ọ̀la mà lè pẹ́jú bàbá a mọ̀ pé bẹ́kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lòwúrọ̀ o bó ti wù kọ́rùn lè tó sọmọ dúdú yóò máa wà o láìpẹ́ láì jìnnà láì ṣiyèméjì o nínú ọdún tí mo wà yìí jésù yóò ṣe ìyanu bàbá mi yóò ṣe ìyanu o ọ̀nà tí ó gbalẹ̀ mi ò mọ̀ ṣùgbọ́n bàbá á ṣe ìyanu ó ní bàbá bojú wo mi látòkè o jẹ́ kémi ránu gbà o ráwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ wá bàbá kí wọ́n wá ṣe mi lóore bàbá bojú wo mi látòkè o jẹ́ kémi ránu gbà o ráwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ wá bàbá kí wọ́n wá ṣe mi lóore ó yá tó bá lè pẹ́ kó tó ṣe ìyanu dádì mi ayé abèrè pọ́ lọ́rùn mi dá o ẹ ná amen amen. Hmm. mo dẹ̀ gbọ́ nǹkan kan lónìí that's it shock me and I don't like it yeah. anyway wọ́n ti dàgbà Baba, Mama, you know Mama, pastor anojo all of you saying hi please correspond with what we are doing on this platform don't say hi to me okay hi okay hi hello how are you see àmọ́ màmá pásọ anújò wọ́n ní màmá ti kú ó dẹ̀ dùn mí gan ni màmá gentle soul rest in perfect peace I wish I have the the what did they call it the picture I will say I wish happy Mother's Day also and I say happy I mean may mama wonderful and beautiful mama a nice mama like that okay to me o oh. may her beautiful soul rest in perfect peace You know, of recent, I'm still talking about um, Pastor Anojo and co. I was even talking about the father also. I don't know the father. Also is dead. And um, he's late. The father is also late. The mother died on the 29th of last month. So, a lot of people watching, a lot of some people, eh, who know mama, I know that some people, I mean, somebody among the the speaker on social media also know mama very well you know because èmi ati she haulat yes alaja haulat ngba yẹn àjọṣe wọn mama you know because alaja haulat the mother also sell in Lagos Island now mama èkó yẹn náà so mama is a gbajúmọ̀ mama now you know so it's quite some um, ah mama de mi mo ah mama ti kú kí mama rest in peace honestly so bí mo ṣe gbọ́ yẹn I tell you, I'm going to forgo and I'm going to forgive a lot of people about whatever they those people have done to me. The the brothers, I mean, Dano Ojo and Co and the apart from Dele Ojo, <laughs> Dele Ojo, Ebora, tí wọ́n máa bá wa very soon. Whatever those people have done to me, I'll forgive them. But they stop, ẹ má ṣe burúkú mọ́ o because of mama that is late now, okay? Mm because tí ò bá jẹ́ trouble tó ń màmá náà we thank God according to mo yìí máa gbé story yẹn wá Délé Òjó àwa tá máa ń sọ Délé Òjó yẹn àwọn tó bá ti ń ṣe ṣáàtì lórí media and bì báyìí wọ́n máa bá wa dì pẹ̀lú àwọn tó bá ti ń sọ̀rọ̀ àwọn pastor tó ń mọ pastor àwọn fake pastor ni kì í ṣe gbogbo pastor you don't deal with original pastor we deal with fake pastors those who are tí ó ń ṣe burúkú ṣé ti yé mi báyẹn so mi ò mọ They say mama is dead. It pains me like ah, honestly today. Wọ́n ti kọ́kọ́ send the picture and sí me for days now. Ah, wọ́n mi ṣe toothpaste. Ó yá we take it one one. Wàá tún wá lọ ṣe ní ìwà. A tún make it one one. Kò ní tùsí ojú gbọ́. Tó bá ti bẹ́ẹ̀ yẹn kó wá ṣe kó wá mú. Ẹ́ You understand me? Mi ò fẹ́ ẹjọ́ má bínú. Pardon me today. This is my breakfast. I want to eat. Please be cool. Ẹ má bínú. Ẹjọ́ má bínú. Ẹ jàre. Eh? You can give me water. We can do that also. Can come and eat this. Oh. Okay. I use WhatsApp. Oh, no, yeah, no. Please, oh. Mom, oh, mom, oh, mom, almost, almost toast bread. my almost sandwich. She, oh, mom, okay, she. Free me, Jennifer, come by. What about you? What do you like that? I know how to boil water. Kí ló tún mọ̀ ṣe? I know how to cook indomie. Ó ti yé bẹ́ẹ̀. Ọmọ mi ń ṣe jollof. Ọmọ mi ń ṣe ọbẹ̀. Ó ti yé yín. Ó kàn lọ́bẹ̀ tí mi ò ní jẹ́ kọ́mọ mi ṣe. Sọ́mọ mi bá dín ata fún un no be small thing it's good at times to have a baby girl the boy boys pàápàá ìyẹn náà máa man be ọ́ kọ̀ jẹ́ pé ọ́ jẹ̀bú tó lọ kó sí ni ọ́ jẹ̀bú but mama is ìfọ̀ ah, ó jẹ́ mi lẹ́nu ah, mama ìfọ̀ mi jẹ̀bú tù mama pásítọ̀ no, just ìfọ̀ mi jẹ̀bú hmm. ó do mí go ṣá mama really. tí màá jẹ́ pé àwọn èèyàn máa bẹ̀rù ni pé ẹ̀rù àwọn pípìn yẹn ń bàyàn irú màmá yẹn tó bá kú kéèyàn náà kó lọ síbẹ̀ or is the thing so you know because mama ah ah mama na good mama o I remember those days tábà ti parí service ní church ní sí èsì báyìí ọjọ́ tó gba tábà ní báyìí ọjọ́ tó fún máa yẹn bàtà dé wáyé ẹ̀dọ̀ máa sì ilé mímú ẹ̀mẹ́ àti màmá ṣèwà ká má close kan wọ́n ti lé sísìn láṣẹ wá close dáadáa oh. a máa lọ híro wọn a máa wọn ṣe nǹkan tó bá fẹ́ ṣe èmi àti àbúrò mi kan báyìí bí ń bọ̀ most of the time a bá wọn ṣiṣẹ́ wọ́n mi máa ń lo oúnjẹ sílé wọ́n fún àrùn tó bá ti dẹ́nu ọ̀nà báyìí wọ́n bá táwọn very neat oh god. ọmọ hmm. yẹn ọmọ yẹn lọ́n dájú mi bóyá èsì máa ń tó àwọn pẹ́rẹ́ǹtì wò ni kò tẹ̀ yé mi bóyá èsì máa ń tọ́ táwọn ọmọ yẹn tán ṣe fún má jẹ́ ń sọ ṣá ó yọ lọ́hùn bóyá báyọ̀ èsì máa ń dán pẹ́rẹ́ǹtì wà dónà I don't know mama anojo is dead oh mama mama is late a month ago I mean a month ago báwo about twelve What is the date twelve about thirteen days ago ni mama ṣẹ̀ṣẹ̀ kú bóyá ọjọ́ tí wọ́n kú yẹn gan bóyá mo tiẹ̀ sì ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ hmm, God màmá rẹ̀ sì fi ẹni sí èsì ẹ̀ṣọ́ ara mi ní bá àánú òjò I won't talk to you about you again but you are uh, hmm, délé òjò alárapàlàpà lólóbùkọ ọmọ má wọrí ibi báyìí Nàìjíríà máa hot mara àti ìlú òyìnbó tó bá lọ sọ́n sọ pé ẹjẹ́ ń sọ story mo ṣe sọ fún wa bá ṣe gbọ́ ṣe rí ẹ ṣọ́ra fáwọn èèyàn o àwọn ọ̀kọ́ tí people yẹn instead of you getting when you get close to them when you get close to them you know what happen instead of you getting solution to whatever problem táyẹ̀ bá wà fún ìjọba fẹ́ lù wáyé ẹ̀ náà ni. Ah. Tolu, the toast bed is hot. Can you give us water? I say, can you give us water? How many of us? You give to yourself. My friend, no. You know of recent, I, say, I, I, I was telling you a story when they visited America. I have a, people will not witness me, oh, but whatever, of me correct, but confirm it on oh, it okay ní tí bá sọ fún yín kan fún amẹ́tò mi òun ní àná etí kéèyàn máa ní stroke so ẹ máa ṣọ́ra fún délé délé òjò ẹ ṣọ́ra fún o hmm. àná etí tẹ bá ríyàn lénìí kó di ìjọ kejì kó má sick kó disappear kó wà lára ẹ o hmm. kò ń ṣe raptures o kì í ṣe àná etí rapture o. Mm-hmm nígbà tó dé amẹ́ríkà ẹ̀yin ẹ̀yin àdàdà wọlé lè kill all those things nonsense you are not say nonsense things that is just shut up your mouth mama àwòrán babalàgbé tó ń wò ní o platform mi ò kì ṣe táwọn èèyàn kan láti yọ nílẹ̀ àwọn. I want to tell story. Ẹ má bínú pé mo ń jẹun tó ti bẹ̀rẹ̀. That was my breakfast. God bless Canada. Hmm. See there. This water is not cold like before. What happened? Mm-hmm. Mm. I remember something. You see those African black people that I posted on my platform drinking from those dirty water. Although it happened, <laughs> bírú àwọn look alone those states. No, they drink like that Yes, some our villages kan ní Ondo state bẹ́ẹ̀ ni bírú Jowa, Ikaramu. ó ti yẹ bẹ́ẹ̀ wọ́n mọ̀ But despite that, it's not their fault because they have governor, they have people representing them. At least they should be able to do borehole for them. Okay, but they have the Muslims wọ́n tó what bá what ti rọ̀ mọ́ dọ̀tí. Anytime you tó bá lọ try láti gbé wọn sínú nǹkan tó dábẹ́ yẹn, ìmú wọn lè máa síkì. Kẹ́rí hmm. pé mi ìdárúkọ ìjẹ̀bí Muslim bọ̀ gbogbo irú àwọn èèyàn lẹ́nà. They are also in Nigeria, part of, wọ́n wà north, wọ́n ní Kogi, bẹ́ẹ̀ ni those people they have some people in the bush wọ́n máa ń pè wọ́n ní tí wọ́n máa ń pè wọ́n ní wọ́n wà South Africa náà African people do have some strange people like that wọ́n wà Nàìjíríà o àwọn tó mọ̀ mí láti rẹ̀ ó kọ̀ yẹ pé orúkọ tó máa ti kún tẹ́ gbogbo yín wọn tó tiẹ́ they like wọ́n yóò dàbí. They have them also in South Africa. Some that are colored. So they have them like that. Bush people. Bush people. Mm-hmm. Thank you, darling. ẹ má bínú. ṣé ẹ̀kọ́ kò yẹ wọ́n ti ṣomi fún wọn. Fẹ́mi náà ní Hmm. I'm not doing. i'm ignoring my toothpick. give me tissue now mo ti gbé nǹkan so honestly bread yẹn la lọ́ra lẹ́ẹ̀kan àti ìjẹun látàrọ̀ to go with made us i'm hungry But no, ni bí wọ́n bá ti jẹ about to sí ẹ̀ bá dẹ̀ ọlọ́run má fi pa wá. We have them in West Africa too. We have them in all over the Africa. Even the white people, they have their own. But their own is not as difficult. Wọ́n ti try láti touch up with lot of their own so some people believe in the bush um, life bẹ́yẹn so you welcome once again so I was telling story about uh, you know Dele Ojo kọlọ́run pé sọ̀rọ̀ ṣàánú wa àwọn tó máa ń bàtìyàn jẹ́ àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ ẹ̀sìn kí n tó máa lọ mú máa ẹ jẹ́ kí àwọn kọ̀ọ̀kan kéékèèké fún mi. sóyè kan lọ lórí mídíà ọmọ kan wọ́n ń pè ọmọ yẹn ní kí lorúkọ ẹ̀ náà ọmọ yẹn ti bú mi ní three years ago or four years ago. tí àwọn olórí àwọn ìkàtọ̀ Facebook màmá yẹn tó fi nínú ilé ẹ̀ báyìí ìtọ́mọ yẹn sọ lónìí mo lọ́mọ tèmi ni ni mi ò ṣe lè mi ò kí ń tí bá ní kí n wo nǹkan tó ń ṣe fún mi you understand gbogbo nǹkan ni má máa dá sí but I don't have time tó bá dẹ̀ ń dá sọ̀rọ̀ wọn òun rẹra ẹ̀ ń lẹ̀ àbí òun yẹ̀yẹ́ rẹ̀ o ti understand nígbà mo rántí bí wọ́n ṣe lọ pe ọmọ yẹn tán dídì fi ọmọ wọn tán fẹ́ fi ọmọ wọn sacrifice like wọ́n fi ọmọ wọn yẹn bọ̀bọ́ yẹn wọlé wọlé wọn tó máa bá wọn ṣọ̀rẹ́ tó máa bú mi àwọn èèyàn láti South Africa wọ́n máa pè wọlé ńgbà yẹn ó lè pa tó lọ ní wọ́n máa pè wọlé wọ́n lónìí sí nǹkan ni wọ́n sọ pé wọ́n bá wọn ẹ̀sùn yẹn wíìdí wà ní ìkọ̀tùlẹ̀ kan <laughs> nígbà àwọn tó máa ń wà déèyàn káàkiri yẹn you try nonsense with me ó máa kú kò jìṣì I don't do rubbish but at the same time I don't want olórí burúkú to come around me mo máa ń kanra gan tí bá jàjà tí bá kàn rẹ nìkan bá pé wọn máa kọ fẹ wọn lè nìkan lọ sórí láti àtẹ tó bá ti pín àwọn kan lé náà expect pé kó gbé wọn sórí platform tó bá ti gbé wọn máa bẹ ọmọ kéékèèké sẹ pé kó bọlá wà lè yẹ you cannot use that ọmọ ìwọ tó bẹ̀bẹ̀ yà àtẹ tó bẹ̀ ṣe yọrí pé bẹ́ẹ̀ mi máa máa ṣépè máa lẹ́ni tó bẹ̀ níṣẹ́ ẹni tó ń ṣiṣẹ́ fún àti wọ́n tó wá jíṣẹ́. náà ọjọ́ kan ẹ̀gbọ́n máa gùn mẹ́ bọ̀ màmá lójó ó pè mí gan màmá she is late may her soul rest may her gentle soul rest in perfect peace màmá is a good mama. má ṣe wọ́n máa treat wọn dáadáa tó yẹ kí wọ́n fọkàn balẹ̀ tí wọ́n dùn wọ́n lè ṣì wà láyé because màmá wọ gbèrè wẹ́. Mm. Anyway. One try. First born one I think is Big Joe. But I top in second. I know ni third. Sister me, the fourth. Wọ́n dà pé Yẹ́misí ni last born. Last born pata pata pata, diary, diary, yóò ní. Ah contact yẹn ti lost contact láyé ó ní the most fine boy among them o òun ló fine jù gbogbo náà ló fine but mọ ó fine gan ó jẹ mọ́ hmm, mi mi mọ̀ pé bàbá gan ti kú mo ní sọ̀rọ̀ ẹni tó bá ti kú báàdì mi mọ̀ pé wọ́n ti kú last week tí mo ní sọ̀rọ̀ wọn bá má sọ bẹ́ẹ̀ mọ́ ó ti yé yín wọ́n ti lọ bọ́ lọ́hùn àwọn àtọ́lọ́hùn lẹ́lẹ́jọ́ báyìí hmm. bàbá ds mo ga bàbá òjò ọdún bàbá òjò kọ́kọ́ kú bìfọ́ àwọn ó ga ẹja sọ story délé òjò ẹ mọ̀ pé mo ní délé òjò hmm. ó ní àmì tó máa ń pa èèyàn sọnù. gbọ́dọ̀ àwọn eléyìí mọ̀ kí ni wọ́n ń sọ. So má lọ jábọ̀ àwọn tó wà nínú fóòmù ló ń bá mi sọ̀rọ̀ yìí. délé òjò ní South Africa àmì ní. tó bá dé sáà yẹn kò ní story ó máa sọ fún ẹ testimony kan brọ́dà kan ṣe kíní kan bẹ̀rẹ̀ ṣíṣàn àkọ́kọ́ lápá ọkàn ẹ̀fẹ̀ tó bá dẹ̀ fojú ẹni tó ń gùdù fún ó ní ó ṣe kíní kan sóhun tí ẹ máa bàjẹ́ ni you understand? Hmm. ẹ má bínú pé mo ń jẹ lórí rẹ̀ mi ti jẹun ládàá àìjẹun tó bẹ̀rẹ̀ àìjẹ ọmọ mi ló ṣe toast bread fún mi tọ́lú jésù tó fún mi ayọ̀mọdé mi rọ́mọ tọmọládé ọmọ àtọ́jú ẹ̀ ìyá oníjẹ onínìkan láṣáyé ọkùnrin abalẹ̀ ní adùn òní wó tì àmì ah, tí ìjẹ́lẹ̀ ìtàn ó tó fẹ́ fi àjọjọ́ pin dọ́gba lájọ máa jẹun máa jẹun no no no finish it inú ẹ̀ á dùn ọkùnrin á balẹ̀ gbogbo ìgbà tó máa ń sí mi lẹ́nu ó máa sí mi lẹ́nu ó ní dààmú lórí ọmọ ọmọ ò jẹ́ ìdààmú fún ẹ ó ní jẹ́ ìdààmú fún ọmọ lágbára Kristi. thank you so much. tí n bá bẹ̀rẹ̀ níṣẹ́ kan tí n bá ní kó ṣe tí n bá tún sọ pé ṣe lè wá ní òkè mọ́mì wàá lọ fìyẹ́lẹ̀ wàá tó báyìí lọ ṣe ah, ọmọ á gbọ́ whatever you, you sow you reap tó tán gbẹ̀mí àná mi bá ṣe wá di tá a ṣe jà tó yàn mi ì sá lọ́dọ̀ wọn rí òṣìṣẹ́ tó bẹ̀mí tí mi lè ṣe can you believe it whatever you sow you reap o I tell, I tell you. ọjọ́ kan máa sọ fún nípa àwọn whatever you sow you reap bí mo ṣe ń ṣe ẹ̀sálẹ̀ simon simen nígbà tó pe mi àti wọn nìkan yes bọ́mọ mi ṣe ń ṣe nìyẹn ọ̀tún tí àwọn bá ṣe tí èmi ò like tí àwọn ṣe fẹ́mi tí èmi ò like lèmi ò ṣe fọ́mọ mi but ìyẹn ti lọ tó bá gbọ́ ẹ̀ ti ṣe go ó ti yé. Mm-hmm. tó bá ṣe máa gbà wọ́n lè pẹ́ torí bẹ́ẹ̀ má pọ́n níjọ lọ́hùn lọ ó máa ń fọkàn balẹ̀ gan. wọ́n ní fọkàn balẹ̀ nínú olúwa ọ̀rẹ́ irúdélé òjò ìsìn tó ń borúkọ rẹ̀ jẹ́ àti ṣé nígbà yẹn tí ìbá jẹ́ pé bóyá àwọn èèyàn kọjú tọkàn wípé àwọn nídìí kìíní jẹ́ ká dá ságídí ká ṣe rá jábàjábá ká ṣe rá dáadáa ṣé irú àwọn àlóòdì yẹn mo mọ̀ bóyá mo lè di blogger that's why you don't know what you are whatever you are doing today you do o mọ rí outcome ẹ o mọ nǹkan tó máa jẹ lọ́la o mọ ẹni tó ń ṣe fún ẹ o mọ nǹkan tó máa dé lọ́la ó ti yé you hear me o mọ o mọ ọ̀nà tọ́lọ̀ máa gbà jáde sí ẹ torí ẹ má ràn má kọjú o tí wọn bá ṣe burúkú lónìí tí bá di blogger lónìí i will never say bad about them i tell you tí bá di blogger lónìí àti àwọn olórin yẹn náà torí ẹ má underestimate anybody honestly speaking ọ̀rọ̀ tí mo sọ nínú àwọn èèyàn máa rí pé ah, kò ní ìtumọ̀ ní ọ̀rọ̀ mi ní ìtumọ̀ mo máa ń sọ pé kò sẹ́ni tó bá ẹ wo gbogbo àwọn èèyàn tó máa kóra jọ pọ̀ wọ́n fẹ́ bá mi jà náà at the end of everything wọ́n máa ní ìṣòro tó jọjọ rí wọn lọ ìṣòro tó ju charisma wọn lọ wọ́n máa ní. because ọmọ kan tó ló ń bú tó lòún gbé nude oní nude picture òun lòún fún ọmọ woman ìlú ní àdìmọ̀tò mẹ́sàn-án náà woman tó wà down there bẹ́ẹ̀ you understand ọmọ yẹn wọ́n dìdí lọ wá yẹ ńgbà ẹ tó ń bú mi gidi mo rántí Baba kan báyìí ló wá sọ fún mi pé ah ó wá pè mí sórí live chat ó ní auto ó ní madam ó ní mo di ó ní ó lè surprise mi go. ọmọ yẹn ń bu yẹn ń dáhùn múna ọ̀rọ̀ tó lọ ń gbé wọn lọ gbé àwọn South Africa àti ọmọ tí mo sọ pé ó ń ja olè South Africa tí mo lọ́mọ burúkú yẹn To close máwọn olórin sìn wọ́n gbé gbogbo wọn ló ń sọ oríṣiríṣi nǹkan láwọn you know ara ara mi ara mi ò gbà ọmọ olórin kan náà tún wà South Africa ara mi ò gbà mo tún sọ̀rọ̀ jáde like ara mi ò gbà mo ní láti reply wọn just to tell people what exactly what happened. àwọn ọmọ tí ó ọmọ yẹn kò tó sọlá lọ́jọ́ orí ọmọ tó ọmọ tó ń sọ yẹn tó bá lóun wà nílùú ìbò tó ń ti mú ó ti ṣe crime rí gbogbo àyẹn ló ti ṣe crime rí Dada. But tó mọ̀ pé ó crime rí nígbà tó fi ní kó máa bú anyway ṣá ó ti lọ ó ti yé bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà oríṣiríṣi nǹkan ló ìgbà yẹn wọ́n fún láṣọ wọ́n fún lówó tiẹ̀ ó wà òkè wọ́n fún lówó kan tó máa dáwó sàkáǹtì ẹ̀ tó máa wọṣọ tó máa dé fìlà sẹ́yìn báyìí tó lóun ṣẹ̀ṣẹ̀ ń kọrin òun kọ́ lórí nísìnyí àti wòrí náà mo kàn rí pókàn you know anyway ṣá now ẹ jẹ́ let's talk let's I let me let's say little about her uh, Dele Ojo Dele Ojo. is evil. All right? Dele Ojo is very evil, but he's a pastor. Dele Ojo is evil, but he's a pastor. ṣe mo gbẹ́gbà tó wá South Africa yẹn tó wá ní America yẹn ọ̀rọ̀ ẹ̀gbẹ́ òjò yẹn náà ó sọ ọ̀rọ̀ ẹ̀ báyìí ẹ̀ẹ́nú yẹn tó ṣe mí ibi tí mo ní àánú dé ibi tí mo ní àánú dé mo tún pe pásọ àánú òjò yẹn ẹ mo tún sọ fún ó ní nǹkan tó sọ yẹn náà ó tún wá preach nǹkan kan lórí stage ó ní before ó ní òun ní ẹ̀gbọ́n kan ó ní somebody can testify ó preach lórí pulpit ó ní somebody can testify ó ní ẹ̀gbọ́n òun ó ní tí àwọn ò bá rí àwọn ò kì í ṣe nǹkan kan ní family ó ní bọ̀tì nísìn ó ní tí wọn ò bá rí òun òun ò lè ṣe nǹkan kan nínú family yẹn only now the power has changed like wọ́n ti transfer agbára yẹn sí ọ̀dọ̀ tiwọn wọ́n gbé kúrò lọ́dọ̀ ibi tó sọ̀rọ̀ yẹn dé fún mi bó ṣe sọ̀rọ̀ bàbá ọmọ mi ló sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ibi tó gbé yẹn kẹ́lẹ̀ mọ́ pé people are terrible okay délé òjò ibi tí ó sọ̀rọ̀ ẹni yẹn tó ṣàtẹ̀ ẹni yẹn dé bẹ́ẹ̀ mi ṣe sọ fún ọmọ mi gbà yẹn pé call your father and let us be sending money to him bẹ́ẹ̀ náà ni mo pe àánú ìjọ pàṣẹ àánú ìjọ mi pé ah délé sọ báyìí báyìí o ó wá ní ṣé mo ṣé mo record pé n bá ti record amúníà ah, because ó bá mi lójijì mi ò ní no expect those things you understand me and again gan ó ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàtó wá South Africa náà ó sọ̀rọ̀ tó ń bá kú bí nǹkan ṣe máa rí bí ewu àṣírí máa ti ṣe tú síta yóò tún tì wọ́n ti yẹn kọ́ la fẹ́ sọ́ọ̀sìn ẹ̀ tó understand délé òjò Eh, Délé ojo. is is a terrible person and ọ̀pọ̀lọpọ̀ ló nírú wọn nínú family o wà á máa tọ́jú wọn bí ipò fẹ́ kí wọ́n dàgbà ó fẹ́ kí wọ́n ṣe dáadáa láyé gbogbo nǹkan tí o jẹ́ yẹn tí àwọn bá ti sọ pé káwọn dàbí ìwọ wọn tó bá fẹ́ tó wá tún ga tán wọn fẹ́ kí ìwọ yẹn tó tó gbé wọn tí Ọlọ́run lò fún atẹ́gùn wọn ò wá fẹ́ kó o níwọ̀n nífẹ̀ẹ́ kó o jẹ́ èèyàn mọ́ wọn fẹ́ tiẹ̀ pa pátápátá ìwà yìí dẹ̀ pọ̀ ní society wa gan o pọ̀ tó pọ̀ gan ní ilẹ̀ Yorùbá Yorùbá are no lawyer tó bá lawyer wọ́n lawyer for a reason or for a purpose for a mission hidden mission you understand ó preach níjọ́ yẹn bọ́tì ṣe mọ̀ pé àwọn tó wà ní South Africa ní Canada America yẹn wọ́n ò tí first time tó máa rí nìyẹn tó bá dẹ̀ tó ń preach tó ṣe ń ju handkerchief sókè mi lè gbàgbé suit tó wọ̀ ní ẹ̀ blue suit báyìí ló wọ̀ bí Canada flag àmì bí Quebec flag blue and white ó wọ ṣáà shirt white ló wọ blue suit ló ń ju blessing what is that ló ń ju handkerchief sókè ní orí pulpit báyìí ló ń ju handkerchief sókè lórí pulpit ní Harrisburg yẹn ní Harrisburg sí èsì Harrisburg yẹn ló ṣé preaching yẹn ó tún wá preach nǹkan kan níjọ́ yẹn tí mo tún bá fún mi ó ní i do tell you guys Only a lot of people can be useful for you but if after some time you use them you throw them ó preach kì í ṣe bó ṣe kò ṣe bó ṣe ní wọn máa tó ó example kan ó some people they are your church you got to throw them out ó ṣáà preach gbogbo nonsense things you know bó ṣe ó dẹ̀ ti kọ́kọ́ bó ṣe kó tó ti gbà tó ti dé yẹn lóní kan kan bá celebrate sister kan bó ṣe nice sí she's a woman of God of course èṣù gan mọ̀ pé nígbà tó rí èyí tó rí jésù ó mọ̀ pé mànà ó mọ̀ pé mànà ó mọ̀ pé he is from God èṣù fúnra rẹ̀ nígbà tó rí jésù ó mọ̀ pé it's from God said it, he said it himself that a woman of God ẹni tó lawọ́ ni ẹni tó nice ni you understand me ó kọ́kọ́ gbé mi mọ́ra ó wá preach àwọn preaching kan preaching tó preach yẹn náà rí mo mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ti preach rẹ̀ náà rí ó ti yé bẹ́ẹ̀ but àwọn preaching tó preach ńjọ́ yẹn preaching fi kéèkéèyàn máa ó sọ bó ń sọ fáwọn àwọn èèyàn bíi pé ó fẹ́ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe máa jẹ́ aláìmoore God can use anybody for you and after using them for you you can throw them in the mess up you can do this and then ah, ṣe mọ̀ pé òun náà ò lò kọjá lélẹ̀ mi rò pé ó kọjá secondary school lọ but I don't understand mo yọ mọ̀ pé tí àbá ti ń so ìbò lójú tí wọ́n dálẹ̀ tí tó bá ń fi òyìnbó bridge mo rántí gbà yẹn náà tí gbà yẹn ní nineteen ninety That mean 1992 tí pásítọ̀ bá dé báyìí náà wọ́n máa ṣe yóò tí wọ́n máa sọ gbogbo bí àwọn <laughs> àwọn amẹ́ríkà pásítọ̀ ṣe máa ń pè ní pásítọ̀ náà ṣe máa pè nígbà láwọn náà say yeah, yo, pastor, yeah. yóò náà wọ́n náà máa yóò ṣe báyìí ó ti yé mẹ́ẹ̀ ẹ̀hẹ́ àmà kí ti gbàgbé gbogbo sílẹ̀ àkìtà máa ń lò ń gbà ẹ̀ sọ̀bọ̀ délé bọ́tì ní tí mo rí ní ọjọ́ yẹn tó bá fún mi nígbà tó lọ tán gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọn tó sọ̀rọ̀ ẹ̀ burúkú yẹn ẹ́ because ó ti rí nǹkan tó ó bìlí pé ó fẹ́ jẹ́ kí n jẹ́ kọ́sítọ́mà òun ẹ mọ̀ nǹkan tó fi ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé ìlú tí mo wà yẹn ò tí má ti fẹ́ tàbáṣà máa ṣiṣẹ́ àdè máa sọ táì tàbá sọ fẹ̀ ó fẹ́ kí n jẹ́ kọ́sítọ́mà òun ó sọ ọ́dà sọ ọ́dà sí yẹn bóyá ó hẹ̀ kó o hẹ̀ apart from bó sọ secret wọn apart from bó sọ secret wọn ó tún láàṣì wọn ó wọ́ wọn ó wọ́ ẹni yẹn ní ọjọ́ ẹ̀ báyìí àwọn méjèèjì tó wọ́ yẹn mo wò láyé mi pé ẹ̀rù lọ́rùn but bó ṣe wọ́ wọn ń jọ yóò rò bóyá èmi máa fún un lówó ọlọ́run eléyìí màrí gbọ́ pẹ̀lú nǹkan tí mi fi yọ hundred dollar or two hundred dollar kí n fún pé ẹ gbà ẹ fi lọ fún ẹ fi ra nǹkan fún àwọn ọmọ yín you understand me àwọn kẹ́ fi ra nǹkan fún family yín I didn't give him minutes hmm? because ó ń ba àwọn tó ti fìdí àwọn tó ti ṣe àánú fún rí ó ti yẹ yín ó ń ba àwọn jẹ́ wá bìrì pé if i don't mi ò kí ń jókòó ti àwọn èèyàn pé ẹnìkan sì torí pé mi àti ẹnìkan àwọn èèyàn máa ń sẹ́ táwọn èèyàn bá ti ń bú irú kéwọ̀ yẹn mi ò kí ń gbẹ́nu sí púpọ̀ tí bá fẹ́ ṣe tèmi màá ṣe lọ́tọ̀ nítorí ò tẹ̀lé mi nígbà tí ò ṣe tí mo ṣe tèmi nobody supported me so you cannot because you want to do your own now be now be doing it màá máa bá yẹn fẹnu sí i do my own work alone is a battalion and he's a winner you understand me i don't like because mo ń bá ẹni yẹn jà á ń jà tó tọ́ and eh, wàá máa bá mi fẹnu sí tó o bá kúkú bá mi fẹnu sí kó mi kó wá máa bá mi ṣó ti understand because mo gbàgbọ́ pé tí wọ́n bá jà gan kì í ṣe bí tíkákú tí wọ́n bá ń jà láyé kò ń ṣe bí tíkákú àwọn èèyàn kan ló máa ń jà náà wá sẹ pé ojú àfọ̀fọ̀ tán ìka ló máa ń dà tó tọ́ ni fáwọn tó bá wicked gan tó yẹ pé wọn ò ní other means wọn ò lè repent mọ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn but now ìjọ tó wá kúrò lamẹ́ríkà ẹ mọ̀ pé mo sọ nǹkan kan fún yín wọ́n ní bó ṣe kúrò lamẹ́ríkà báyìí wọ́n ní bó ṣe kúrò báyìí wọ́n yìí wà lamẹ́ríkà bó ṣe kúrò lamẹ́ríkà ilé tó dé sí ilé sí délé òjò dé sí báìbù rẹ̀ àwọn tí ó wà nínú ilé yẹn àwọn tí ẹ̀sìn náà ń wò mí wọ́n máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí ilé tó dé sí yẹn ọkọ àti ìyàwó yẹn mo ti sọrí ọmọ àwórì ni àwọn méjèèjì ìyàwó yẹn ní benz m àwọn m kìíní yẹn tó tóbi kì í ṣe gl kí àwọn tó máa ń tóbi ml ó dẹ̀ jẹ́ ti ó sì wà ó fine mọ́tò tó ń lò fine ìyẹn wúmà yẹn ṣe mọ̀ pé ó ń ṣiṣẹ́ caregiver ni ṣé ti yẹ yín so she, she, she have a good car the husband also is using car but wọ́n ṣàwà okay both of them are okay torí wọ́n ti níwèé wọn. délé ó dé sílé wọn ìgbà tí wọ́n dípò kúrò mbẹ̀ ọkọ yẹn ní ó ní ó ní ó ní ó ní attack straight ni bí bí stroke ó knock ẹ bẹ́ẹ̀ ni ó ní partial stroke ni. tó collapse bẹ́ẹ̀ bẹ́ẹ̀ partial stroke kọjá ìnú. You know? ṣé mo jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín the same story yẹn ti ṣẹlẹ̀ rí ní South Africa nípa Délé Òjò èyí tí ò bá dẹ̀ ṣẹlẹ̀ tí Ọlọ́run bá wà pẹ̀lú èèyàn púpọ̀ yẹn bí kẹ́ wọlé kẹ́ máa nura yín kó wọlé kẹ́ lálàárí ejò kó gbórí mẹ́ta ó wá ṣẹlẹ̀ ní rí màmá àánú òjò tán ló kù yẹn ah màmá kí tiẹ̀ lórúkọ mọ́ mi ò ìrántí orúkọ mọ́ mi mọ́mì ti fáìn ju wọ́n dẹ̀ ti náà ìsìnjú pé kẹtẹ ẹ̀fẹ́ béèrè kẹfẹ́ morúkọ ti gbàgbé kí lorúkọ wọn wọ́n máa ń dárúkọ wọn gbà yẹn pretty mama ṣe mọ̀ pé the same thing tó ṣẹlẹ̀ yẹn ìgbà tí mo ní mo wá sí nàìjíríà ní two thousand kí ni ná it's about let's say twelve years ago oh no eleven years ago tí mo wá sí mo lọ láti South Africa sí Nàìjíríà mo wá lọ sí ṣèṣe mo wá sọ pé mo fẹ́ rí mọ́mì because nígbà yẹn mo ní mo láàlá kan sí brọ́dà brọ́dà tọ́pẹ́ yẹn ṣé ti yé yín nígbà tí wọ́n dẹ̀ ti ń wá sílẹ̀ tí wọ́n wá South Africa inú wọn sọ̀rọ̀ màmá báàdì wọ́n ti mí inú tí bá máa ṣe nínú mi ni kò bá sọ̀rọ̀ èèyàn báàdì kankan mi so bàtí mo wá débé Nàìjíríà mo wá sọ pé mo fẹ́ lọ rí màmá yẹn kí n má lọ rí wọn mọ́ wọn lọ ti kó ń sìn mọ́tò tí mo gbé wọ́n wà ní ṣé mi mo gbé wọn àbí báwo ni ṣámọ̀ wọ́n wà wọ́n náà máa tẹ̀lé mi débẹ̀ wọ́n bú màmá yẹn débẹ̀ ni wọ́n ṣe máa ti ń bú màmá láti ilẹ̀ nìyẹn nítorí wọ́n máa fọ́nì sí mi ní pé somebody will be living under my roof ẹ́ tí mi ò bá sọ pé kó máa bá mi bú màmá yẹn wọn ò ní bá mi bú wọn ó ti yé tí n bá ní kó máa bú màmá wọn ní bú wọn they living with Àánú Òjó and they are busy mama. O mama tó bí wọn nìyẹn màmá yẹn bí wọ́n ní ilé mẹ́ta ni wọ́n kọ́ sí Èkó wọ́n ta ilé yẹn gbogbo ilé wọn yẹn wọ́n ta tòtòrí ọmọ wọn tòtòrí Àánú Òjó especially you understand me and gbogbo àwọn family wọn yìí tó jẹ́ family wọn tó ń wá living mosquito ẹ̀fọn àlàyé yẹn especially ìdílé yẹn àwọn méjì ló jẹ́ bí ọ̀tá àwọn tó wà nídìí marital issue wọn látilẹ̀ náà bíi àbúrò bàbá tó jẹ́ ìyá ìyá kí lorúkọ ìyá ìyá kí lorúkọ yìí tó dàbí kùkùté tó ń ṣe fọ́níṣọ̀ sí tó máa wá ń gbowó skul ọ̀hún bẹ́ẹ̀ tó lóun fẹ́ ṣe jam tí mo sanwó sanwó sanwó ìkí lorúkọ ẹ̀ tí mo ra timberland fún nínú òtútù nàìjíríà á lóun fẹ́ ra timberland á máa múra báwọn ará mẹ́kà gbà yẹn kí lorúkọ ẹ̀ o kì í ṣe dáre kí lorúkọ ẹ o mo máa rántí sìn tó ti ṣorí jákìtì báyìí tó ti kúrú bíi zàmbé ọlọ́run dáríjì mi dáhùn kọ̀ọ̀kan dáríjì mi ọlọ́run ẹlẹ́dàá mi ṣáà dáríjì mi wọ́n ṣẹ̀ ní wọn ò mórè ní má bínú dádì mi mi ìrántí ẹ òun ni ìyá ẹ àti bàbá délé yẹn àwọn ni ogun tí ìyá yẹn ti ń bá fà á ah! bí àwọn ọmọ ìyá yẹn ìyá yẹn ló tọ́jú àwọn ọmọ wọn mi ì lè sọ spiritual aspect of ẹ eh, pé wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n di pásítọ̀ tí wọ́n ti ń lọ síbẹ̀ yẹn but mi fẹ́ sọ story much again délé la fẹ́ sọ the same délé délé yẹn wọ́n mo bí mo ṣe gbọ́ story ń sìn o wọ́n nígbà tí bàbá kú ní two thousand and twenty-two two thousand and twenty-two yìí ni bàbá sì kú kò tí ì pé two years wọ́n tiẹ̀ ní wọ́n wọ́n náwó dáadáa torí àwọn bàbá méjì wà lamẹ́ríkà àná òjò náà kẹ̀dẹ̀ rèé ṣẹ̀mẹ̀ gbóngbà tight and offering ó mọ̀yàn dáadáa bàbá náà kẹ̀lẹ́ ds náà ni ds alátíká ọlọ́run dájú mi ẹ má bínú rest in peace ẹ̀yin náà but eh, ẹ̀ ìnú ẹ bá lè rest in peace ẹ má bínú dádì o lọ́rọ̀ ẹ̀jọ̀ o ọlọ́run ẹ̀jẹ̀ má bínú. bàbá yẹn ni mo sọ story tí wọ́n ní wọ́n gbé òkú bàbá ńlọ wọn ọlọ́run ló ní wọ́n ti kú tí wọ́n bá yí pé wọ́n ti kú sí àwọn èèyàn máa fojú wọn ṣe kínní àbí bóyá wọ́n ti mọ̀ pé ìjọba ah, ìjọba ìbábá ọ̀bàbá wa rí sí nǹkan àbá pé justice ni fún àwọn tó ní kán lọ gbé òkú wọn gbà tán ní kán sin pẹ̀lú mass burial hmm, òkú ńlọ ńlọ wọn ni tán wí gẹ́dìdì. so délé the same délé yìí wọ́n nígbà tí bàbá kú ní two thousand and twenty-two màmá lọ bẹ̀ kò sí nǹkan tó ṣe màmá màmá lọ sí wakekeeping ṣótiyé màmá lọ sí wakekeeping ex husband àwọn tí wọ́n bí ọmọ márùn-ún fún ọkùnrin mẹ́ta beautiful obìnrin handsome ọkùnrin mẹ́ta àti beautiful obìnrin méjì gbogbo àwọn bíbù yẹn gan ta ló jọ dáàdì yẹn kò sí wọ́n mú ṣèborí dáàdì náà nǹkan kan ní mú ṣèborí dáàdì mọ́mì ni wọ́n jọ torí mọ́mì ga bàbá ò ga. Mm. wọ́n mà ní wọ́n mà lọ sọ́dọ̀ wọ́n mà lọ bí wé kìpin bàbá ẹ wọ́n máa fi gbogbo ìwà tí bàbá wù wọ́n máa fi bì wọ́n wò wọ́n mà tún lọ sí wé kìpin wọn pé ah, àtàwọn ọmọ wọn ní ọmọ márùn-ún christian náà dẹ̀ ní gbogbo wọn jọjọ jẹ́ ó má dẹ̀ ṣe tán o wọ́n níbẹ̀ ni wọ́n mà ti ní ibẹ̀ mà látàkì má ti wọlé o àtẹ́yù àtàkì tó wá pa màmá wọn ní láti gbà yẹn ibẹ̀ ni àtàkì ti wọlé. ìgbà tán dẹ̀ máa délé òjò ni o ṣe mọ̀ pé asọ́ ní amẹ́ríkà lọ bèrè ẹnìkan tó gbà sílé náà ní South Africa bó ṣe rí nìyẹn yàtọ̀ sí ibi ilé wa tó máa ń gbé bẹ́ẹ̀ ni kó gbà kán gbà sílé kó lọ léèyàn kí kán ní stroke bẹ́ẹ̀ ni kán ní attack bó ṣe ṣẹlẹ̀ náà ní. ẹ ń gbọ́ bó ṣe ṣẹlẹ̀ náà ní amẹ́ríkà nìyẹn ilé tó gbé bó ṣe kúrò báyìí lọ́jọ́ kejì bíi few days later ṣẹ́ni yẹn ní attack partial stroke àbí kò ní mo ń pariwo lórí bí níyà gbé ó fẹ́ kẹ́ni yẹn kú tó bá ti kú obìnrin single tó bá ti ń dé sí Amẹ́ríkà tó wá wá sí Harrisburg ilé ẹni ẹ̀ ló máa dé sí olè tó bá fẹ́ jà á lè rẹ́ ní ìjà ẹni yẹn dáadáa lólè míwà àwọn pípì ti kọ́lé sí Nàìjíríà gbáyìí náà wọ́n máa give testimony àwọn nílé kan ní. Ni ọ̀nà àìsẹ̀gbà òde lọ́hùn ní kí ló ń ṣe ní ọ̀nà abúlé ẹ̀gbá lọ́nà ọ̀nà ọ̀dọ̀ wọn ibi tí wọ́n ti wá ṣó ti yé ṣàmì pé ó dẹ̀ máa fẹ́ ní branch ṣàmì pé àwọn tó dẹ̀ nílé wa lu òyìnbó ṣó ti yé tọkùnrin yẹn bá dẹ̀ kú ẹ̀sán sàn òun á lè ṣe kí ni wọ́n lè ní wọ́n fẹ́ máa bá pé pásọ̀ ń wá ń lọ sí Amẹ́ríkà ń wá ń lọ wọ́n lè ní kó máa bá wọn mójútó wọ́n lè ní kí wọ́n kúkú máa lo lé yẹn fún ṣọ́ọ̀ṣì kí bẹ́ẹ̀ má bàa di pé àwọn èèyàn kó ti eyín bọ̀ kán bá lè torí tẹ bá pé méjì ṣe àmọ̀ pé máa argue ṣe àmọ̀ pé wọ́n ní two wishes a thousand one wishes a thousand two wishes ten thousand so wọ́n dẹ̀ tún sọ pé two is better than one so wọ́n ti wá mọ̀ pé ká kúkú break wọn to pieces àwọn wà méjì o wọ́n dẹ̀ to break you to pieces. wọ́n jókòó tí mo béèrè lọ́wọ́ ara mi lọ́dún náà lọ́wọ́ mo béèrè lọ́wọ́ délé náà pé ah, àwọn brọ́dà ìwọ náà tó tún kúrò tó máa ń yí táyà kiri ń yọ yẹn kó máa tọrọ owó ni owó iṣẹ́ bára yẹn ti wà nínú ẹ̀jẹ̀ dé iná láti kékeré kì í ṣe irọ́ tó bá pray against mi àbí tó bá lo magic àti handkerchief magic against mi délé àbí against ọmọ mi may almighty god that ó create heaven àti ayé ayé àtọ̀run kó jọ̀jì ẹ̀ may almighty god àti epo àtàtà mi àtọ̀run tí mo ti ṣe fún ẹ láyé kó jọ̀jì ẹ̀ àdàbí tó ń pọ̀ orin tèmi ṣe fún wọn ìwọ ti ṣerú ẹ̀ fẹ́ mi ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ láti ilẹ̀ láti èbúté mẹ́ta títí dé àtòní mi lè láti ìgbà táà nígbà tí mi tún sí bẹ̀ mọ́ tó tún pàdé mi ní ìrìn àjò tí mo ṣe dáadáa fún ẹ tí wọ́n dẹ̀ ṣe burúkú kí oore náà kó bí ẹ́ tó bíbélì sọ fún wa pé ní tábà ṣoore fún tó fífi sàn bí òní kònà ayé ẹ̀ délé òjò yìí ni mo ló máa wá sínú ilé gbogbo ọmọ ọ̀dọ̀ nígbà tó bá ti wálé wọ́n máa sá lọ délé òjò ó wá sílé mi tó bá ti ń dé ńgbà ilé ilé rántí ló máa ń dé sí tẹ́lẹ̀ nígbà tó dẹ̀ ti wọlé ń bá ọmọ pa ayé tẹ́jú ni wọ́n ń gbé bí o that is ó dájú ibi tó máa ń dé sí yẹn lọ àwọn yẹn tó pé kò sóúnjẹ lé wọn máa gbàwẹ̀ títí títí tí wọ́n dẹ̀ máa dọ́gbọ́n sọ ẹni tó bá ti ń bọ̀ náà sínú àwẹ̀ ní àwọn pásọ̀ tó gbọ́n yẹn tó bá ti wá fẹ́ kí wọ́n lábúrọ́dù wọ́n yà sọ wọn sínú àwẹ̀ páwẹ̀ wá o ó jẹ́ pé iṣẹ́ tẹ́ fẹ́ ṣe náà ẹ gbọ́dọ̀ gbàwẹ̀ àwọn á ti jáde lọ wọn làwọn fẹ́ sáré lọ ṣe nǹkan kan táwọn fẹ́ lọ ra nǹkan wọ́n á yà sí mandona wọ́n á yà sáwọn ibì kan wọ́n á ṣe wọ́n á jẹun ìwà gbàwẹ̀ torí wọn ọ̀kọ̀ lè máa jókòó torí tídélé bá ń bọ̀ á gbé ìyàwó ẹ̀ tó ṣe ọ̀gọ́ bí ọ̀gọ́ scorpido bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ pupa bíi pupa báyìí ni bọ̀tọ̀ ọ̀gọ́ ẹ̀ báyìí ó gùn sọmọlọ sẹ́yìn ni ọmọ ara àwọn ọmọ olú in fact a kàn dúpẹ́ pé àríra wa face to face àwọn míì wọ́n máa ní wọ́n nọra wọn nu ṣọ́ọ̀ṣì àwọn nǹkan tí àwọn délé yẹn kan ti ṣe fún yàn téèyàn bá rí wọn ń sìn wàá kọ́kọ́ tó bá ní ọmọ orogún tó ṣe pẹlẹbẹ wàá kọ́kọ́ fi fọ́ etí wèrè ò ní fẹ́ fọ́ wọn létí ọlọ́run dáríjì wá nígbà tó wá sí Canada àmì ibẹ̀ yẹn náà oríṣiríṣi nǹkan náà la rí lẹ́yìn tó lọ tán ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n fẹ́ẹ́ dà mí dó ń bẹ̀ yíyà torí wọ́n bẹ àwọn èèyàn sí mi láti máa yọ mí lẹ́nu báyìí ó máa máa bà mí jẹ́ tó bá ti wọnú ilé mi gbàm báyìí mo ní àwọn ọmọ ọ̀dọ̀ tó àwọn ọmọ ọmọ mi àwọn míì àwọn bá mi gbé àwọn ọmọ ọ̀dọ̀ mo láwọn tó ń bá mi ṣiṣẹ́ wọ́n á lọ bò tó wá ní pàtíkúlà àwọn nǹkan báyìí tí mo tó wà lọ́dọ̀ mi gbà yẹn ọmọ yẹn bẹ́rí kò sí nǹkan kan náà tí much tá ń ṣe tá a bá ti sínlé ó máa wà nílé a máa lọ sọ́fíìsì gbà mí ìkẹ̀dẹ̀ rèé aláwọn tó ń ṣe lọ́fíìsì but you know mo ṣáà rí i pé ọmọdé yìí wọ́n dẹ̀ àwọn ọmọ ọmọ South Africa ni wọ́n dẹ̀ sọ fún wa pé kò ní sálọ tá a bá ti ehm, sulu nàta kan níbì kan láti lọ gbé ọmọ yẹn wá ẹ ti understand ọmọ yẹn gan tipátipá la fi ń ba sọ̀rọ̀ torí kò gbédè èdè sulu ló máa ń sọ. So bí ẹni ṣe wá bá a sọ̀rọ̀ bí o kò yé mi english díẹ̀díẹ̀ ló gbọ́ nígbà tó dẹ̀ máa yá tó sá kúrò lé la bá pe sísẹ̀ tó gbé wá fún wa pé ó mà sá lọ ẹ ó wá ní àlejò tá a máa ń gbà tá a lálejò tá a gbà mo ní àlejò ó ní pásọ̀ tó ń wá sílé wa ẹ kí ló dé ó ló sọ pé kó má gbé lọ́dọ̀ wa pé èmi particularly pé mo máa ń lo àìsíkì wọn délé ṣé tèmi bá ń lo àìsíkì mi ti nílò àìsíkì ẹ bóyá tó ipá àìsíkì mi ò ṣeé lò fún yín ṣó ti yé ó dẹ̀ tún sọ pé àdúrà tí màá ń gbà lórí òrùṣẹ́ mi pé tí màá ń gbàdúrà bá pé àdúrà tí màá ń gbà yẹn pé kò dáa ẹgbọ́ ṣé pásítọ̀ máa ń complain nípa àdúrà mi ì ẹ́fà gbàdúrà mi ì bàbá pásítọ̀ Olúkọ̀yà yẹn mi ì ẹ́fà bá wọn sọ rí pé mi mi ì ẹ́fà rí pé kó máa gbàdúrà pé every enemy pé kó ń fọ́nà àdá jẹ́rí pé mi ì sí rí because mo mọ̀ pé mi ò ń ṣe enemy of anybody ìwọ tó bá kàn jẹ́ enemy mi mi ìrẹ́dì gan láti sọra mi di enemy ẹ̀ mo kàn máa gbàdúrà ìgbésẹ̀ ẹni because mi ní time láti waste you understand ó lé gbogbo wọn a lot of things máa ń ṣẹlẹ̀ báyìí tí délé bá wọnú ilé wa a lot of things mama wí pé inú ilé tó ń sẹ́tù tẹ́lẹ̀ tárọ̀rá mánìjà ara wọjẹ́ tó bá ti wọlé báyìí àtáàkì kan máa wọlé ṣáà ni tí àtáàkì bí orí fífọ́ ò bá wọlé kẹ́ni ẹ máa complain ó fẹ́ ìjà ni tó bá rí pé àtàkì ò tún wọlé dáadáa ó lè tún sọ pé kí ẹni yẹn kó tún pe bàbá Bùkọ́lá kó sọ pé délé nìyẹn náà jẹ́ Stephen Ọláyínká ó lè ní kó gbé òun sí mọ́tò ó lè ní gbogbo ibi tí n bá ti ń tí mo ta ní mọ́tò sí àti ta ní nǹkan sí kó lọ fi wọ̀n o mo lè máa wẹ̀ ní bàtúmù ẹ̀yìn kankan lè pọ̀ òun òun bọ̀ o òun pa àtúpàṣọ fẹ́ jáde á ti lọ má dẹ̀ bá bẹ̀ pé ń bò lẹ́ ń lọ ọ̀sán má dẹ̀ ní pé kó ká lọ bì kan ó ní sọ mi ṣé òun àwọn ìrírí tẹ́lẹ̀ ni ó mọ́ rí wọ́n ti dé wọ́n ti dira fún tìjàtìjà ní ìgbà tó kú tí bàbá wọn Bùkọ́lá kú àárí lórí pláfọ́ọ̀mù ẹ̀ kò ṣe rẹ́sì bíi kankan kó ṣí ẹ̀ báyìí ó dẹ̀ wà lórí pláfọ́ọ̀mù tó ń jẹjọ́ máa ń sọ̀rọ̀ wọ́n wà lórí ó wà lórí líìsì french friend list ẹ̀ àtàwọn pásọ̀ kan báyìí tó jẹ́ ti màámi màámi ló introduce pásọ̀ yẹn sí àwa irọ́ ńláńlá ni pásọ̀ yẹn náà CAC yẹn náà ó máa pa irọ́ báyìí kò sí ọtí ò ní pamọ́ ẹ̀ tó bá rí mọ́mì mi á parọ́ tó bá ti rí mi á parọ́ mọ́mì mi tó bá rí mi á parọ́ mọ́mì mi ẹ ti wọ́rí. wọ́n lè sọ pé pásọ̀ tó ní bá dẹ́yìn àjì tó wọnú chọ́ọ̀chì ẹ̀ tí nǹkan tó wà òkè ẹgbẹ́ torí ọlọ́run kí ni mo ṣé tóyàn bá èmi bad ó sọ fáwọn èèyàn pé mo bad iṣẹ́ nkẹ̀dẹ̀ rèé tó bá fẹ́ wá sí kára South Africa ń gbà yẹn á lóun fẹ́ dé sí ma ní mo máa ń sọ fún ẹni yẹn pé ògbúrò gbé kọ́ọ̀lù mọ́jọ́ tí mo ti rí pé ó ti wá lẹ́ẹ̀mẹ́ta oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láti wà nínú many things ló ń ṣẹlẹ̀ wà á tún wọ mọ́tò ó ní particular ó ní ìkó tó wá láàsì tó yẹ pé ó pè pè pè pè mi ò gbé kọ́ọ̀rù bó ṣe ra tíkẹ̀tì tó ń bọ̀ nìyẹn mo ti wò pé kò lè mọ́lé wa àṣó ti àdírẹ́sì sórí ló gbé taizí báyìí la wà níta ní taizí ṣe pọ́npọ́npọ́npọ́n mo tún wá béèrè lọ́wọ́ wọn pé ta ló tún ṣí gèètì fún àwọn gèètì máa ṣàmọ́ pé nínú estate yẹn wọ́n gbọ́dọ̀ gba permission àwa la máa ṣí kóòdù téèyàn bá fẹ́ wọlé wa tó wá béèrè tó bá security wa bá sọ pé you are coming to so so so and so person then àwa la máa lo code wa láti ṣílẹ̀kùn fún but níjọ́ yẹn nítorí pé wọ́n ti mọ̀ pé ó wá síbẹ̀ yẹn ó kàn dárúkọ bí tó ń lọ ní ó dẹ̀ lóun àmì pásítọ̀ ẹ̀mẹ̀ pé àwọn South Africa náà gẹ̀rẹ̀ wọ́n máa ń gọ̀jẹ̀ wọ́n á ti gbọ́ pásítọ̀ wọ́n máa lárí mọ́ kó tó di pé mí ìwọ̀n bóyá wọ́n ti ń gbọ́n sìn o bá ṣe kàn rí níwájú iṣẹ́ mọ̀ ilé wa yẹn gẹ̀dẹ̀ duplex yẹn mọ̀ àwọn ilé yẹn wọ́n máa kọ́ duplex báyìí mo fẹ́ gòkè mo kàn rí lókè mo kàn rí pé mọ́tò a kàn rí pé mọ́tò ń tẹ wọ́n nù bá ní a ta ló ń tẹ òun ó díwájú building wa gangan dẹ̀ ló wà ṣe mọ̀ pọ́n building yẹn duplex yẹn building by building by building by. ìṣe tún sàn n bá yọjú lójú window n bá rí òun gbà torí pé àdáhùn torí à expect visitor n bá yọjú lójú window ṣe mọ̀ pé ìdájú ni plane yẹn dé kò ju bí ọwọ́ five thirty something bóyá plane ti dé níbi four like that so bí six ṣá ó ti dé ọ̀dọ̀ wa bí after six ta ṣe you know ta ṣe meditate lọ́wọ́ n bá yọjú lójú mi dùn bá nà pásítọ̀ ni má sọ fún yẹn pé kí n má bàa sọ̀rọ̀ mo bá ní ṣé fún ní nọ́mbà ṣé tún fún ládírẹ́sì ní ìgbà tá a gbé kọ́ kí ni téèyàn bá gbé kọ́ níjọ́ yẹn ó ní ẹgbẹ́ kọ́ òun fẹ́ fún yín ní fóònù tẹ iphone tẹ fóònù padà ẹ orí olówó icloud nílẹ̀ lọ sọ́nù mo wá dáa lóòrùn lórí mẹ́sẹ̀gì pé ẹ̀jẹ̀ lọ bá wa sọ́nù i don't want him again because ọmọ ọ̀dọ̀ mi lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀mẹ́ta tó dé sí ilé mi gbogbo ọmọ ọ̀dọ̀ mi sá lọ kì í ṣe ọmọ ọ̀dọ̀ mi nìkan ló tún sá lọ ní kejì náà ọmọ àwọn ọmọ àbúrò mi náà wọ́n yàwó ọmọ mi lọ́wọ́ èyí tó bá wà lọ́dọ̀ wa àtọ́ ọmọṣẹ́ gbogbo ọmọṣẹ́ nígbà yẹn gbà yẹn ọjọ́ kan náà nígbà tí mo ó ní kí n gbé òun dé ó lọ ọjọ́ tó wá lòun lọ níjọ́ yẹn ẹ bí tó ní kí n gbé òun dé ọ̀gbẹ́ni yẹn ti lọ Dubai èmi wà nílé wá ní òun lọ kóun padà sí Nàìjíríà pé lóò pòun fẹ́ lọ ìjọba àgbà tó dẹ̀ yálẹ̀ kan ó wá ní kí n gbé òun dé táwọn gbà tó máa gbé dé táwọn ọ̀dọ̀ Sunday ló lọ Sunday tí mo sọ wípé ó ń bá àwọn Pasuma ya fọ́tò tí mo sọ ọmọ yín tí mo sọ tí mo pé wọ́n ló wá padà ló ń bá àwọn ọmọ sìbá eh, Mozambique jalè ó ń jalè tó tọ́ òun ni mo wá rí pẹ̀lú mo wá ní èmi kò lè sí nǹkan tó kàn mí ìyẹn sọ pé ẹ ráwọn kàn ṣe yẹn wọn á rí pé lọ sáàárín àwọn boys yìí bí tó ní kí n gbé òní ni mo lè kúrò mẹ kò sí tó kàn mí mo bèrè lọ́wọ́ mo dẹ̀ ń gbà létà mo kàn sọ pé ó lóun fẹ́ rẹ́ nìkan but mo wá rí pé ibi tó ti lóun fẹ́ rí yẹn yìí Sunday àtàwọn boys jákujàku yẹn ló wà ní bíbẹ yẹn múdẹ jálẹ múdẹ lọ ń tèmi wọn bèè lọ́wọ́ kínní pé ṣó dẹ ti lọ jáun sí airport ó lóun ti wá àyàn tó máa lọ jáun sí airport ó máa make sure pé ó clean pẹ̀lú gbogbo ẹni tó bá máa ń ṣiṣẹ́ nu just like bí àwọn ọmọ olórin àti gbogbo wọn ṣe ń ṣe bí wọn ṣe ń ṣe fraud yẹn lòun náà ṣe ń ṣe délé òtú ó mà ló ní ọwọ́ nínú ikú tó pa màmá yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní bí màmá ṣe lọ fún wake up bàbá báyìí ibẹ̀ ni wọ́n ti ní attack wọ́n ti ní kò sí nǹkan kan tó ṣe màmá yẹn wọ́n send message kan wọ́n send picture màmá yẹn wọ́n á fi sórí kíní kẹrin kẹrin pé ìyá tó gbajúmọ̀ ni. <sighs> kí la fẹ́ ṣe sọ̀rọ̀ délé òjò báyìí sí i délé òjò tó di ẹlẹ́mọ̀ṣọ́ tó ń pa dúdú tó ń pa pupa tó ń pa gúngùn tó ń pa oríṣiríṣi wọ́n máa ń pààyàn kí máa ṣe rọ tó máa ń sọ̀rọ̀ sí wọn lè ó fẹ́ bá yé wọn jẹ́ ni kí la fẹ́ gbà nípa kaba yé èèyàn jẹ́ but àwọn eléyìí ń ba yé àwọn èèyàn jẹ́ ni ẹ kàn sọ ẹni kó jáde fún wa kó wá sọ fún wa iye àwọn èèyàn tó ti mọ̀ tó dáa fún tó padà dáa fún àwọn tó bá gbé wọn sókè tó jẹ́ pé wọ́n ṣe lé wọn lóore ni wọ́n máa fẹ́ kó wálẹ̀ what type of people are that i mean no kó má ṣe jẹ́ pásọ̀ àwọn tí ò ṣe pásọ̀ gan wọ́n máa ń irú wọ́n máa ń wọ́n máa ń irritate me like wọ́n máa ń irritate me pé irú èèyàn wo làwọn eléyìí going for people wọn ò remember any good tó bá ti ṣe they just want to destroy the person ẹni yẹn tí wọ́n á tún ṣe dáadáa fún rẹ̀ àtẹ̀bí àtàrà àmọ́dẹ̀ ṣe ní ẹ̀mí burúkú yẹn náà sí ni wọ́n máa kọ́ gbogbo àwọn àbúrò ẹ̀ àti gbogbo ọmọ ọ̀dọ̀ àtẹ̀mú tó máa ń bá ẹ ṣiṣẹ́ láti ṣe burúkú fún yàbí láti pa ẹ́ kán ba lè rẹ́rìí tiẹ̀ ṣé tẹ bá pa àwọn yẹn ṣe máa jórúkọ wọn ni àbí kọ́kọ́ lè sọ pé ẹ̀yin náà lè wà mẹ́ ṣé ẹ̀yin ò bá ti tó stage kan náà wọ́n máa yan eléyìí ní tìyìn tó máa finish yín sọnù tẹ́ ẹ̀ nílò ilé ayé yín pẹ́ kí láǹfààní gan-an tẹ́ ẹ̀ jẹ́rẹ́ gbogbo ayé ṣe bẹ́ẹ̀ yìí náà lè máa ń preach pé tó máa jẹ́ kí láǹfààní kí ló jẹ́ kéèyàn jẹ́ gbogbo ayé kó sọ ẹ̀mí ẹ̀nà ló ń post lórí media lórí social i mean lórí pulpit níjọ́ yẹn nígbà tó wá preach ní harrisburg yes before ni àánú ẹ̀gbọ́n yẹn pé tí wọ́n bá fi tiẹ̀ ṣe ní family kò sẹ́ni tó lè ṣe nǹkan kan nísìnyí tí wọ́n bá fi tòun ṣe anything tó bá fẹ́ ṣe é ṣe ó gbúdọ̀ béèrè lọ́wọ́ òun ni ah, mo ní ẹ gbà mí mo ní ẹ gbà mí kó dẹ̀ ń ṣe pé ẹnìyẹn ti kó níṣẹ́ pásọ̀ o kó ṣe pé òun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pásọ̀ yẹn náà kó ṣe pé bóyá ó ṣe jù yẹn lọ ju pé gbogbo ọpọlọ tó ń lò lò náà la sọ fún yín yẹn gbà tó fẹ́ san owó fún táàmù pé ó fẹ́ lọ háyà wèrè kan sọ pé òun yà wèrè ó fẹ́ lọ háyà fake wèrè lẹ́gbẹ̀ẹ́ títì láti jẹ́ kí ó lè wá ṣe kó lè ní pé ọjọ́ inauguration ni ó yà wèrè kó bá lè pull crowd kó bá lè ní ewèrè tó wà mẹ́yẹn ó sanwó ni bí ẹni yẹn ṣe ṣe bí wèrè ládùúgbò yẹn for like bí a month kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ inauguration nígbà tó ti rent bẹ́ẹ̀ wọ́n sanwó fún ni ó ń gba owó pay everyday ìgbà tó wá fẹ́ san owó púpọ̀ fún ló wá ń sọ pé owó tèmi fún òun ó kéré ni mo fún mọ́tò yẹn lára owó mọ́tò tèmi fún mọ́tò tèmi fún tó láwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì pé àwọn nídìí owó láti ṣe mẹ́rìntì ní ṣọ́ọ̀ṣì mọ́tò tí mo fún délé Délé Òjò ó ta ó wáyà mi lẹ́nu pé ah mọ́tò ya gbé sórí gbá àtẹ̀tàríta látijọ́ bó ṣe gbé báyìí ó ní haúsá ló wà rà ó sọ fún mi ó ní haúsá kan ló wà rà láti ìlú wo ló ti wà náà bóyá ìlú bóyá ìlú ìlú ìlú wo náà ti ní wa góòlù àbí nǹkan mo ní ẹ̀ ni wọ́n ti wà rà báwo lẹ ṣe mọ̀ wọ́n bí àwọn haúsá tó ń ìnáwó ó láwọn ló wà rà lẹ́nu ọjọ́ yẹn ló fi rówó kó fún òsínwín ẹni tó wà àti bí wèrè wọ́n wá ní ó ti wo wèrè san o agbára wà bẹ́ẹ̀ ló ṣe ya bò nìyẹn ní Ṣómólú lẹ́dọ̀ ọ́fíìsì ẹ̀ òsínwín òsínwín àbàtẹnijẹ́ tá a bá ń sọ̀rọ̀ sí i wọ́n lọ́mọ jẹ́ pọ̀ ọmọ àlọ́mọba tiẹ̀ jẹ́ nù bọ́tí tí mo sọ iṣẹ́ tòótọ́ ni ilé tó dé sí lamẹ́ríkà ṣé ẹnìyẹn ní attack àbí kò ní ilé tiwa tá a ló ń dé sí nígbà yẹn ṣàtàkì àbí kò sí ibi tó mà tó ń dé sílé rántí yẹn náà ìkòkò tó ń dé sílé rántí rántí tó yẹ pé kò mà dúró kò lè tó lè gbàwẹ̀ àwọn tí ẹ̀mí èṣù wà nù wọn gan ṣiṣẹ́ burúkú àdúrà wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ náà gbà tó bá dé sílé wọn báyìí ebi tó bá gbọ́ pé ebi ló máa pa mọ́nàmọ́ná kú tó bá ti dé sílé wọn báyìí tó bá dẹ̀ ń lọ báyìí ó máa gbọ́mọ ẹ̀dá nígbà yìí ó lọ́mọ kan ọmọ yẹn náà gbà ẹ ó ní ọmọ kan ó ní ìyàwó ìyàwó ẹ̀ pupa bí òyìnbó kò tó kí báyìí hmm. a máa ṣe bí ìyàwó òun fáwọn ìwé pupa ìyàwó ẹ̀ tó lọ́gọ̀ọ́ a máa nítorí pé pupa ìyàwó ẹ̀ tó lọ́gọ̀ọ́ tójú ẹ̀ ṣe blọ̀ tó dàbí ọ̀nblọ̀ tó lọ́n dáríjì mí ìwò orí yín burú ni nígbà yẹn náà ni wọ́n máa pe mọ́mí jí o mọ́mí jí o mọ́mí jí o ìyá aláya yín kí ni mi sọ fún yín yálà ìyá yín bó ṣe ṣe fún màmá àánú òjò yẹn náà nìyẹn mo wá rántí gbà yẹn pé a bó ṣe ń ba ìyá àánú òjò yìí náà jẹ́ nìyẹn a máa sọ fún màmá gbogbo èèyàn gbà tẹ́ bá ti anybody bá ti súnmọ́ màmá báyìí bàbá yìí náà máa sọ fún wọn ẹ má súnmọ́ o ẹ má súnmọ́ o ẹ má súnmọ́ o anybody bá ti wá ti súnmọ́ mọ bàbá yìí tó wá ti lọ súnmọ́ màmá yẹn gbà yẹn báyìí ó tún ti wá disqualify you have to leave the church wọn àfogun jà ẹ báyìí ni tó bá dé church wọn lè sọ pé òun ò fẹ́ máa seduce pastor Hmm. ó pẹ̀lú nǹkan tá a fi disgrace pásọ̀ náà níjọ́ yẹn náà owó yẹn náà níjọ́ yẹn náà àwọn ní àwọn àwọn ìkà some people i don't know ṣá thank god èkìtì ni wọ́n o èkìtì ni àwọn yẹn thank god mi ò ń ṣe èkìtì ẹni ẹjọ́ tí bá ti tó bá ti jẹ́ tèkìtì gan mi ò ní dá sí ìwọ tó bá lọ gbẹnu sérò èkìtì ẹ mọ̀ pé mo ti sọ́njọ́ yẹn pé èkìtì and ondo state they are the same they are not ọmọ Ondo state ní mi ṣe Èkìtì mo tẹ̀sí rántí pé àwọn àna òjò àwọn òjò àǹkó yẹn dé Èkìtì people very wicked people. a lè sọ tán èlé la fẹ́ kàlẹ́ yín adépèlé wọ́n ní délé òjò sì wà o Nàìjíríà gọọmẹ̀ntì bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ ìdílé òjò tó bá wọlé àwọn èèyàn wọn máa ní stroke tó bá wọlé tán in fact délé òjò sọ story kan náà fún nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn dírẹ́bà tó ń wa délé ó kú bẹ́ẹ̀ ni mo sọ ẹnìkan tún wà ń bẹ̀ ó kú bẹ́ẹ̀ ni ẹ lọ́ọ́ bèrè nǹkan tí mò ń sọ yìí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn oríṣiríṣi nǹkan ni wọ́n pè kó má lè boom bó dẹ̀ ṣe boom díẹ̀ báyìí náà dájọ́ ṣì yẹn lẹ̀ bàbá ẹ̀ lọ sí ọdún bàbá ẹ̀ náà lọ́run dájú olóòní bàbá ẹ̀ bàbá náà kẹ̀dẹ̀ rí lọ́run dájú wọn ṣe lọ ṣọ́ọ̀ṣì tó ògógóró òjò ń gbádùn wọ́n mú pásápásá ògógóró ní òwò gbogbo máa wà ní nǹkan tó pa àwọn tó jẹ ìfun àtẹ̀dọ̀ tó bá gbọ́ wà já ń fún wà já lẹ́dọ̀ wà já ń fún wà já lẹ́dọ̀ wà já ń fún wà já lẹ́dọ̀. Hmm, oríṣiríṣi délé pásọ kẹwù ni o ó wà ní ikú tó pa hmm, tọ́ni bí bàbá ṣe lọ báyìí nígbà yẹn gélé wọn ò sọ sọ́rí fún mi o wọn ò sọ sọ́rí fún mi o ọjọ́ tí mo fẹ́ lọ rí màmá yìí kí n má lọ rí màmá mọ́. Ti mo ni mo lọ nàìjíríà mo ni i want to see mama because téèyàn bá ṣe oore fún mi ojo kan mi ò ń gbàgbé despite pé ọmọ wọn ṣe burúkú fún mi àwọn òjò yẹn wọ́n ṣe òjòs wọ́n ṣe burúkú mo ní mo fẹ́ lọ rí délé má tẹ̀lé mi òun àti dayo dayo àwọn dayo tọ́rọ̀ wọn ò dayo still yet ọ̀rọ̀ wọn ma má dayo still yet wọ́n ṣe orí bí orí orí ẹ̀ orí tóbi ju ara lo yẹn hmm. kọ́ sílẹ̀ Dayọ̀ ọ̀ ọ̀rọ̀ yín Dayọ̀ ni. Dayọ̀ àti Délé Òjò mi ì lè gbàgbé Délé Òjò náà Délé Òjò onífo lójú onífo mi ì lè sọ́n sí ó lè ti bóra àwọn náà lè ti bóra kó máa dàbí pé á ti lo ṣáàlì tí ń gbà kọ́ tí mo wá rí gbogbo skin disease tó ṣe fọ́pṣẹ́ náà ṣe òun náà so mo rí pé ó ti wá ń lo ṣálìsì òun náà fẹ́ máa bójú rò pé téèyàn bá wá gbọ́ pé Esther before before was black nígbà tó yá ó wá pupa nígbà tó yá but Dele was black have eczema face and skin like a snake skin like a, especially um, ṣe anaconda no anaconda skin kò ló ní hmm, python skin but later he used Charlie Boy I mean sorry not Charlie Boy <laughs> he used Charlie and then the face Tony Blake black, like you know not yellow not black but kò dúdú kò rẹ̀rẹ̀. Nàìjíríà gọ́ọ̀mẹ̀ kílẹ̀ fẹ́ bá a ṣe tí bá a sọ kẹ̀wú délé délé nìkan mo fẹ́ kẹ́ wọ́n máa mọ̀ ṣé délé wà má nígbà tí vice former vice mọ̀ àánú wọ́n máa mọ̀ délé pásọ̀kẹ́ ò ní o yìí ṣe rọ́ o visit èèyàn mọ́lé kẹ́nìyàn ní stroke hmm. ẹni tó dẹ̀ lọ visit wọlé this time around tí màmá gan ọmọ ọmọ rẹ̀ mọ́ ni màmá tí màá jẹ́ pé bóyá màmá jẹ́ favourite ẹni tí mo like bá kọ́ pé bá kọ́ pé ìjẹ̀bú ẹkú ìlédè o màmá tó lọlé irú tó bá jẹ́ ah, anyway oh God mm. it is well mama rest in peace mama is a good mama I tell you mama is a good mama may Almighty God rest soul of mama yes torí mo rántí yẹn tán lọ sí wọn máa lọ ń visit eh, ọmọ wọn tó kọ́kọ́ wà lamẹ́ríkà ń gbà yẹn was eh, Yẹmisí. Mm. èmi àti sista bùnmílá máa jẹ́ age mate èmi àti sista bùnmílá máa jẹ́ age mate mm. yes àbí yeah because I know Joe should be going to sixty now because kò sixty go so. màmá tó bá lọ bá tó bá lọ sí amẹ́ríkà lọ kí ọmọ wọn gbà yẹn tó bá ń bọ̀ lé wọ́n ra bàtà kan wá fún mi báyìí mi lè gbàgbé bàtà yẹn mo wọ bàtà yẹn ní church báyìí àwọn the rich people in the church then that's mummy Tolu Oyebadejo the sharp dresser wọ́n wọ ẹsẹ̀ mi báyìí mo wá wọ aṣọ yẹn mo wọ bàtà yẹn purple mo wá wọ sórí white mo wá lo purple something sórí mi. So mo dé church báyìí wọ́n wọ ẹsẹ̀ mi mo ní ìlọ́tọ̀ fàtà òye mọ̀ pé máa ń wọ high heel gan máa ń wọ high heel ah hey god ìgbà wà lọ́bí èrè o nísìta ìta máa máa wọ high ìta máa máa wò pé ẹsẹ̀ máa fẹ́ máa ṣéèkì kó yí pẹ́sẹ̀ fẹ́ máa ṣéèkì náà wàá kàn wá wò pé kó má máa stress veins àwọn nozzles wà nù kìnìyàn ìlú dàpọ̀ pu mi ìgbàgbé lára àwọn bàtà tí wọ́n fún mi nìyẹn kì í ṣàlòkù ohun bá ti dé báyìí hmm, torí Bọ́lá kí ni size ẹ wọn bá mi ra ọtọ́ máa ń lọ sí Amẹ́ríkà tí n bá ti dé bàbá yà bàtà wá. bọ̀ nínú bàtà tó ń fún mi yẹn pọ́ọ̀pù yẹn mi lè gbàgbé àwọn èèyàn tún máa ń wò torí mi mo love I love shoe and I love clothes nígbà yẹn mo like aṣọ mo lè like better. so eh, nísìnyí bí orin ìkáràmù kan ní owó sí mi báyé owó sími báyé ẹ mọ̀ di kúpa náà yò ẹ mà di góòlù náà yò ẹ mà sọwọ́ sími báyé lò ojú mi nù. ẹ tí tí bá fẹ́ marry aṣọ kì í ṣe àwọn aṣọ kì í ṣe aṣọ tán máa ń wọ̀ kì í ṣe kéèyàn wọ̀ dàmásì sálẹ̀ kó gbé aṣọ òkè sókè o irú aṣọ òkè yẹn kan pàápàá mo ní aṣọ òkè kan lé mo tún ní kọ́lọ̀ yẹn gangan kọ́lọ̀ yẹn mi ì tí ì ràn àwọn o oh, tolúwa ni mi o ó ní aṣọ òkè oníwò kan báyìí tó wà nínú ilé ẹ ó mọ nǹkan tó jáṣọ òkè nínú báàgì mẹyẹ bá mi gbé èyí tó jẹ bíi silver wá silver ojú ẹ ń ṣomi dàlẹ mo sọ fún ẹ ẹ you are fine hey. no nínú báàgì yẹn is silver like that oh not that white and black kì í ṣàṣe òkè yẹn kì í ṣe black and white yẹn nínú ibẹ̀ yẹn tá àti ìràn nínú aṣọ báàgì tí a kó àwọn aṣọ yes àwọn aṣọ kan báyìí tó dà pé bíi gèlè báyìí ṣótiyé silver silver office hmm. mo tún níjọ́ tí aṣọ òkè kan báyìí tó níwò tó níwò tó níwò báyìí tó níwò tí wọ́n máa tó níwò tó wọ́n yẹn ìjọ́ tí wọ́n máa pè mí sí kí lórúkọ ẹ̀ Africa Magic Yorùbá nígbà ẹ tí wọ́n ṣe interview kan onímọ̀wọ̀ mo ti wọ̀ rí dáadáa but àwa ò gbé dàmásì sókè ara gbé nígbà yẹn gẹ̀dẹ̀rẹ̀ lónìí mo rà I bought gbogbo ti family ti mo rà nígbà yẹn like eh, bí five hundred thousand bí like three thousand dollar nígbà yẹn nígbà yẹn so a ti wọ̀ rí àwọn irú dàmásì yẹn táwọn èèyàn fi ṣe fashion sí tọ́ máa gbé dàmásì sálẹ̀ tọ́ máa gbé kìnní sókè yẹn for Canada and bí you go to lo Nigeria there Sherry. mo respect Nigeria o God bless Nigeria Sherry, Nigeria ah kì í ṣe Nigeria government o ẹ̀hẹ́ mú síbà yẹn wá mú síbà yẹn tú kó mú síbà wá. mú kékeré hàn ọlẹ́lẹ́ ẹ ti rí eléyìí ṣẹ́rí aṣọ yìí ẹ lè fi rán bùbá kẹ́ ẹ ró dàmásì aṣọ tẹ̀rí ẹ fi rán bùbá kẹrọ dàmá sí sàlẹ̀ ó ti lọ àbí bẹ́ẹ̀ kọ́ ah, bá tiẹ̀ ní gbé bá ah, o mọ ìwọ ò tí ìgbò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ aṣọ tó o tí mọ̀jọ́ rán kó tẹ̀ bá mi tẹ́ papọ̀ kébì náà. don't stress yourself i'm just joking ṣe bí mo kàn ra machine yẹn kó máa fi ṣeré tiẹ̀ ni. you actually bought it for yourself but you never use it. I bought it for us to learn things just taba wà nulẹ̀ ṣé o mọ̀ pé ń jọ̀kọ́ mọ̀ kan tó jẹ́ kí n lọ ra machine yẹn You see, because you you, you don't want to spend money to um, that person anymore because keep ruining your clothes. No, not because of that. I said those bra. There was a day I bought one bra and it was big and I don't want to lose it and it was uh, expensive. You know, bra here is expensive. You know, it was big and I said, let me get this thing and some clothes also to borrow Yeah. Instead of giving them, they tell you they cannot eat it, they cannot eat you. One hour èló ni wọ́n ta machine mo lè tu fúnra ra mi that's the reason why i want to be learning it ṣé mo lè ráyè learn ẹ̀ tí n bá fẹ́ lo machine tí n bá fẹ́ tètè learn dáadáa i have to use the big one ètò ń fẹsẹ̀ ṣe ṣó ti yé bẹ́yẹn ẹ́ ètò dúró fún ọ̀tò eléyìí wàá máa gbé pẹ́ sínú pálọ̀ wàá máa gbé jáde mo máa gbé jáde má tún wé wọ̀nyí ẹ ti rí ó tẹ́ bá ti ra tẹ́ bá fi róbù bá bẹ̀ yẹn ó ní etí wẹlẹwẹlẹ báyẹn lè fi etí wẹlẹwẹlẹ náà sílẹ̀ ẹ wàá ró ìró dàmásì sí mo dẹ̀ máa máa gbé fún yàn kó bá mi rán bùbá o máa fi rán bùbá máa gbé àwọn gèlè torí àwọn gèlè ta pápá wọn yẹn kí ni máa ń pè wọ́n náà excuse me hmm. kí ni wọ́n máa ń pè wọ́n náà 3D 3D gèlè wọn yẹn wàá ró kan sísàlẹ̀ wàá gbé kan sápá wàá gbé fi ànádà wọn ṣe gèlè ló bá tán ló bá tán ló bá tán ló máa kó sí wọ́n máa ṣe makeup sí ẹ gbogbo ojú wọ́n kó mẹ́rin kí wọ́n wá block wọ́n wá ṣe feelings gbogbo ojú yẹn wọ́n ṣe feelings wọ́n ṣe feelings ó ti tán wàá dẹ̀ wá kí lórúkọ àwọn ah, oh, irú àwọn àwọn ìlẹ̀kẹ̀ àti àwọn bíìdì àti costume kan tó bá ṣe pàǹpà tó ṣe tó ṣe pàǹpà wá gbé sí wá gbé bíìdì sí bíìdì yẹn náà sí Mary claim náà fi ṣe majority of it original one Mary claim gidi àmọ́ tó bá dẹ̀ fẹ́ lo kóra náà bó fẹ́ lo original kóra ó bá tán wá wá tó bá ti fẹ́ take picture báwa ṣe wà níbi báyìí sí kò sí pé a lo filter ẹ ti rí bá ṣe bá ṣe jíìmù tójú wá tó dàbí pé ojú à ń slim gbẹgbẹgẹ ẹ̀rẹ̀kẹ́ gan jò ẹ̀kẹ́ mi ò gbúdọ̀ jò púpọ̀ kéèyàn má lọ ní parí ibi tẹ̀ ṣe ẹ̀rẹ̀kẹ́ mi ò gbúdọ̀ jò púpọ̀ o kéèyàn má lọ ní parí ibi tẹ̀ ṣe kò dá o. wá wá fi kámẹ́rà wá tọ́nà sí wá lọ ra àwọn led ṣé led àbí kíníkọ led tó máa jẹ́ kí kámẹ́rà yẹn wá wá tan snapchat yìí wàá fi sí ojú ẹ máa blink ni wàá gbé wàá máa dáàbò pọ̀ wọn lórí social media wàá dáàbò wọn lórí social media ló bá tán ló bá tán àwọn èèyàn wá nímọ̀ nǹkan tó ń go tu nínú ilé kò ju àwa báyìí tó yẹ pé gbogbo níta bá go tu we are going through something we didn't garri o we no even get money to parents o we don't you know. bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn ṣe ń ṣayé wọn nìyẹn ó sì bá ṣe la fẹ́ máa slim down yẹn gbogbo ẹ̀rẹ̀kẹ́ fẹ́ máa jò ń sìn yíyan jù. ẹni má rorò kúrò omi ìwọ ló máa ní o. ẹni bá rorò kúrò omi ìwọ ló máa ní jẹ́ ní tiẹ̀ tọ́nà sí kínní ìwọ kínní ẹ̀ àti ẹ̀ ní ẹ̀ di kínní ni ó tiẹ̀ lè tọ́nà kó tiẹ̀ tún jẹ́ kójú wá brighton díẹ̀ ó ti rí bó tiẹ̀ kí ni mo fún mi kóòmù gan ó yẹ pé ó dà pé kí n yọ yọ kínní ni kí n yọ wíìgì torí mo jáde ńsìn ni mo lọ ra búrẹ́dì àwọn kan ń ṣe dírámà lẹ́nu ọ̀nà lémi wọ́n rò bóyá ìlú mi fẹ́ máa gbé mi ìráyè orí burúkú ó ti yẹ yín mi ráyè ẹni tì ẹnikẹ́ni tó bá ń wádìí mi ẹni tó bá ń bi àwọn èèyàn tì mí láti yọ ayé mi lẹ́nu ọ̀run á yọ ẹ́ lẹ́nu ọ̀run á dà ẹ́ láàmú hmm. gbogbo ẹni tó bá ṣàánú fún mi tó bá ṣe mí lóore ọ̀run á ṣe yín lóore gbogbo ẹni bá gbógun tì mí ọlọ́run bá mi gbógun tì yín. abẹ́rẹ́ ọ̀rọ̀ mo tún lè ṣe nígbà abẹ́rẹ́ mo lórí burúkú. pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ibi tí mo jókòó sí ó wà ní ẹnìkan wọn lè dìde mọ́ wọn lè ṣe ẹ máa bẹ àwọn èèyàn tẹ́ bá ń bẹ̀ tì mí tí bá ní tí bá fẹ́ lògùn tó bá rẹ̀ mí tí mi bá fẹ́ sọ̀rọ̀ mo lè sọ fún yàn pé mo lè lògùn láìsí pé ẹ̀wà ń bẹ̀ náà ṣé tí mi bá jáde wọ́n fẹ́ fi òfin wọ́ mi wá jáde pé kí n jáde ni but anything tí bá sọ fún yín náà mo fẹ́ kẹ́ ẹ rí ni ẹni yẹn wọ́n strike ẹ̀ pani ní ọ̀hún yẹn ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ní jẹ́ ká rí bí o ṣé ń gbà tí yóò bá jáde lọ bí iṣẹ́ ń sìn tí mi ò dẹ̀ stress ara mi mò ń sùn tó bá tó àkókò tí máa sùn mi ò ronú mi ì tí ìrówó sanwó lé mi ì tí mi ní stress ara mi don't stress yourself because of me if you don't have money àjàjà tá a bá ti ṣe help fún ẹ rí tó dẹ̀ lówó láti ṣe dáadáa fún wa kókó ṣìlọ. àwọn kan kò wọ́n bíbá àwọn kan ń bèbú that's your cup of tea gbogbo ẹ̀yin tẹ́ wá síbi tẹ́ ń bèbè mí ìmọ̀ kan ní ìmọ̀ tó ń fọ́k fọ́k ìyálàyà yín fọ́ọ̀kì ẹ̀ ní fi olókùn mi ta ló rẹ̀ pé mo láì mo ráyè tí yìí ẹjẹkúṣi lọ ẹkúṣi dànù sígbó. Mm. gbogbo ẹ̀yin tí ẹ bá ń ṣe bí ẹni ṣe nonsense ẹ bá máa display ìyàwó òṣìṣẹ́ ẹgbẹ́ yẹn mo bá ti yá sí mi ní máa celebrate yín mọ́ mi ní máa comment ọ̀dà yẹn a máa block yín ni ó ti yé ẹ kó ṣì dànù síbi. so ìyẹn bó ṣe jẹ́ o. tolú tí ẹ bá mi tún tag àkáǹtì mi sí bí wíyá wà lè sọ àwọn tó kàn wá lórí Facebook ń bíbà wọn kì í fúnyàn lówó àfowó ẹjọ́ wọn bá ti lùyàn pa kọ́ máa dáwó sàkáǹtì ẹ̀ wọn ò fúnyàn lówó wọn ló fẹ́ ṣòwò ẹ bá mi ṣáà bá mi ra mọ́tò mọ́tò là ń tà ó ti yé mhm. ẹ bá wa ra mọ́tò hmm. ṣáà ní ẹ̀fọ́ ká tiẹ̀ sí ẹ̀fọ́ ká fi jẹun àti jẹun látàárọ̀ a ṣe jẹ ah, ó ti gbàgbé pa ti jẹ tó ti bẹ̀rẹ̀ dùn àti jẹun òun àlè gbúdọ̀ máa purọ́ àti jẹ àti jẹun. wọ́n tún ní shop online aṣọ yìí náà tún fẹ́ẹ́ jọrú léèsì tá a fi ránṣì ó náìsì gan òye àwòrán eléyìí náà fún wa àwọn ò kí ń wọ gbogbo aṣọ bẹ́ẹ̀ ń bì báyìí wọn ò kí ń wọrú àwọn aṣọ yìí níbì báyìí irú àwọn aṣọ bíi simple by simple life ṣé ti yé simple life náà máa ń lò hmm, simple life ni wọ́n ń lò níbì báyìí. simple life tí ò le náà máa ń lò bí o so kí ni nàìjíríà gọọmẹ̀ntì fẹ́ bá wa ṣe sí àwọn kẹ̀wùkẹ̀wù pípù báyìí sí i. happy mother's day once again o hmm. happy mother's day o ẹ̀yin ìyá rere ìyá kẹ́ hmm. hmm. well o kọ́lọ̀ má ṣá kó ṣàṣàánú wa ni o kọ́lọ̀ òun jọ o má jẹ́ àṣẹ́kù o má jẹ́ ká burú bá wa o. Mm. Mm-hmm. Mm. Mm-hmm. Mm. Ó ga o. Ti swear o. Gbogbo nǹkan la mí sí níbí báyìí ta ló gbóná ti ráyè láti máa gbé ojú èèyàn lójoojúmọ́ báyìí wọ́n máa gbé ojú léèrè báyìí níbo ni wọ́n ti rí wọ́n máa gbójú léèrè báyìí bó ni wọ́n ti rí ah tis well ẹ̀ ń try o Nigeria is trying o tó bá rí tó bá gbé ojú ẹlòmíì tó bá rí lójú tó bá rí ní real life ò ní dààmú tó bá gbé pé ṣe ó dààmú tó bá rí ó lè dá wọn mọ̀ hmm. well o no be small thing o kọ́lọ̀ ń ṣàánú wa hmm. ọlọ́run jọ bá wa fún gbogbo àwọn olórí orílẹ̀-èdè nàìjíríà àwọn olórí wa káàkiri àgbáyé ìjọba wa fún ọ ní okun àti agbára ìbẹ̀rù ẹ sókun àyà wọn ò jẹ́ kán wúlò fún ẹ bàbá wọ́n ti dirin iṣẹ́ lọ́wọ́ ẹ ò jẹ́ kán pa gbogbo iṣẹ́ èṣù jẹ́ ọ̀wọ́ ọlọ́run ṣàánú fún wa o àwọn èèyàn ní pé ààrò gbà wọn ò ṣàánú fún wa bọ́tà fẹ́ kó ilẹ̀ èdè wa dáa nẹ̀ àṣẹ for selfishness of our own kàlàáfíà kan jọba káwa náà wà òkè kí gbogbo èèyàn wà òkè láfẹ́ ọlọ́run jọ jẹ́ ká wà òkè o ọlọ́run jọ o jẹ́ kó máa ṣiṣẹ́ lọ kọ́ńdẹ̀ tó orílẹ̀-èdè wa ṣe ni o bàbá o má jọ ń dìdàkudà mọ́ ẹ lọ́wọ́ o dídé kó dáàbòbò ilé wọn àti ilé tiwa dáàbò àwọn ọmọ tó fún mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ọlọ́run ṣàánú fún wa o pèsè fún àwa o àwọn tó dẹ̀ ti ní náà tí wọn ọ̀gàn wa má jọ ṣaláìní mọ́ o àwọn tó bá ti ń gàn wá nìkan náà ni kí o yẹ kó wọn pòórá o tó bá ti jalè rí káwọn tó ń jà lólè káṣí wọn tún sọ́wọ́ EFCC o tó bá dẹ̀ jẹ́ ìlú òkèèrè náà ni wọ́n ti ń jalè nílùú bí amẹ́ríkà kí e FBI e, e, mú wọn o tó bá dẹ̀ jẹ́ pé nàìjíríà àmì Canada náà ti ń jalè káwọn detective náà kan gbá wọn mú o bẹ́ẹ̀ ni hmm. gbogbo àwọn tó ti ń jalè tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n dẹ̀ tún máa ń gàn wá tó máa ń ga pa sí wa tó ń ṣèkà tipẹ́tipẹ́ tó ń dẹ̀ tún ga pa sí wa má jẹ́ káṣí wọn bọ̀ ọlọ́run mo bẹ̀bẹ̀ ní o bàbá má lè jẹ́ kí n ṣìṣe má jẹ́ kọ́ ọmọ mi ṣìṣe o má kà mí mọ́lé o má jẹ́ kẹ́mi òbí lè wọnú mi o má jò wọnú ọmọ mi o ẹ̀sánpù rere la fẹ́ jẹ́ o láwùjọ hmm. Hmm. gbogbo àwọn tó ń play game around náà tó ń sọ pé lójoojúmọ́ ká máa sọ pé ká máa gbé wọn sórí ọ̀dí ọ̀dà wá pé hey wọ́n ti gbé wọ́n ti wá domi sẹ́nu ọ̀nà wa o hi strange anybody tó bá lóun máa máa ṣe strange things láyìíká mi olúwa jẹ́ kí ìṣòro tó strange wàhálà tó strange láyé kó wá mi dàbọ̀ ẹ̀rẹ́ náà o ṣàánú mi o ṣàánú ọmọ tó fún mi o mi ò ṣe bí síyàn omi ráyè tẹ́nibọ̀dì ọjọ́ ta bá rí jẹ ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé mi àmì o lọ́jọ́ mo rí jẹ olúwa látọ̀dọ̀ rẹ wá lọ́jọ́ mo mu ọlọ́run látọ̀dọ̀ rẹ bọ̀ o ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé mi àmì o ìwọ ni ọlọ́run lọ́jọ́ ta rí jẹ tábàmù gàrí àdùnnú àti màmá ní bébí. And it's okay now. Mommy is gari now. It's food. Money, yes. And mommy, why do you want to drink gari, money? I'm having flu. I want to drink gari. So, my jack bossy. mo fẹ́ jẹ àgbọ̀nsí kọ́. Tá a bá dẹ̀ jẹ, a máa dẹ̀ rí pé sẹ́nu kíkọ́ máa pọ̀ sí. Ikọ́ á lọ. Torí pé Ọlọ́run ti mọ̀ pé nǹkan tá a ní la jẹ. Àṣekọjá yìí wa kò wá Ọlọ́run láti ya ìmọ̀ àwọn kan náà wọn náà fẹ́ fi àjọ wọn dẹ̀ tó fẹ́ mọ̀ pa. Bọ̀tà wá ti ń gbogbo yọ̀ nínú rẹ̀. Ẹyọ nínú Olúwa, ẹyọ ayọ̀. Bẹ́ẹ̀ náà bó ti ẹ̀ jẹ́ pé àwọn tó ṣèkà fún wọn tó ń gọ̀ àwọn tó ń yọ̀ ṣùgbọ́n ẹ ti mọ̀ pé those who laugh last laugh best agbàgbọ́ nínú rẹ̀ we know that tó tutù òkùnkùn bá wá ìmọ́lẹ̀ àtúpara wọn bẹ́ẹ̀ ni and those who laugh last laugh best ọlọ́run àwa ń yìn ọ́ nínú gbogbo kàṣà máa dúpẹ́ adúpẹ́ fún ọ o àwọn kan tẹ̀sí sọ pé à ń ṣe rí àwọn ò pé but àwọn gan mọ̀ pé àwọn máa dín bẹ́rí sùn wọn ò mọjọ́ táwọn gan máa dín wọn máa yọ̀ wá <laughs> má yọ mí o ọ̀tá mi má má yọ mí mọ́ má má yọ mí mọ́ o ọ̀tá mi má yọ mí o ọ̀rọ̀ mi tó rújú tẹ́lẹ̀ rí ó máa ń bọ̀ wá dùn lọ́la o òní yìí gangan láìpẹ́ yìí gangan lọ́lọ́run á sọ̀rọ̀ mi dayọ̀ lójú rẹ bẹ́ẹ̀ ni ọlọ́run máa sọ̀rọ̀ mi dayọ̀ lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ máa tàn ó ní ká tújú ká túraká bọ́lá fọláṣadé sarah tolúwanimi àná olúwapọ̀ rẹ́rìn ayọ̀ o kó má sí àyè fún ìṣòro àti ìdààmú mọ́ o a ti kọ orúkọ wa síwé àṣeyege a lè dúró a lè kọrin a lè rẹ́rìn ayọ̀ a lè dúró a lè kọrin bó tiẹ̀ wù kíjì le tó ó ní lábẹ́ ìyàngbẹ́ ilẹ̀ lomi ìtura gọ sí o lẹ́yìn ìṣòro o ayọ̀ mi yóò dé o lábẹ́ ìyànpẹ́ ilẹ̀ lomi ìtura gọ sí lẹ́yìn ìṣòro ayọ̀ mi yóò dé o ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ jésù o ìbùkún olúwa ògo olúwa agbára olúwa ló gbé mi dúró o ó dá mi lójú pé a ó gba aláìlágbára lọ́wọ́ aninilára ìyàngbẹ ilẹ̀ ayé mi tẹ́wọ́ gba òjò ìtura àánú ọlọ́run agbélébu jésù mo rọ̀ mọ́ agbélébu jésù lèrè mi o jésù kristi nìkan lálàgbà wí mi o ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ló lè gbà mí. a lọ ní ọ̀sẹ̀ yìí Ọlọ́run bá wa lọ a ti gbàdúrà ní kọ̀kọ̀ àti ní gbàgbà gbogbo àwọn olólùfẹ́ bá a súre fún wọn Ọlọ́run wọn ní èdè ní Mother's Day bẹ́ẹ̀ ni Ọlọ́run jọ̀ọ́ o ayé mi láyé ọmọ mi má jẹ́ òṣòfò ayé mi láyé ọmọ mi má jẹ́ òṣòfò báyìí o má jẹ́ kó síwájú ìyá mi má jẹ́ káyé ọmọ mi ṣòfò láyé mi o má jẹ́ káwọn ọmọ mi dín ìyọ̀mà lé mi Ọlọ́run ṣàánú fún gbogbo àwọn olólùfẹ́ mi náà káàkiri àgbáyé mo súre fún bá mi súre fún wọn dáàbòbò wa o ṣàánú fún wa gbogbo ìpinnu òkú gbogbo ìpinnu ọ̀tá olùwàfàgilé gbogbo ẹ̀ àwọn ọ̀tá ayé wa olùwàjọ ń wẹ̀wọ̀n bẹ́ẹ̀ lórí kò ní í padà thank you father because you answer prayer we worship you lord because you are God for in Jesus wonderful powerful name I pray amen. ẹ lọ sínú ayé kẹ lọ ṣe ní ọ̀sẹ̀ yap mothers is for mothers okay and those of you men that also play a role of mother in your children's life that the mother are not there to be found or maybe they are they, they gone or they, they, they are late. May Almighty God, you are I, I greeted you. You played the two role in your children's life, both mother's role and the father's role. May Almighty, I, I wish you happy Mother's Day. And I pray God be with you, support you as well. In Jesus' name, oníṣìṣì oníṣẹ́sẹ̀gbé lọ́run aṣáánu fún wa. Don't worry, don't rush more than your your leg, don't rush more than your vision and cut your coat according to aṣọ tó So fi ayọ̀ àti ìgbàgbọ́ súré ìjì rẹ má sáré kọjá orí because whatever you do today will come to you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 mo ti ṣeré jù mo dẹ̀ sọ̀rọ̀ àwọn tí mo sọ̀rọ̀ wọn yẹn ẹni bí ni wọ́n tó máa ń pọmọ reléèwé tó bá wà níbí báyìí if you believe in prayer ó gbàdúrà gbogbo àwọn ẹni ibi àti ìkà lórí ọ̀rọ̀ mi Olúwa wó wọn dànù gbogbo ibi àti ìkà lórí ọ̀rọ̀ mi gbogbo ibi àti ìkà lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi gbogbo ibi àti ìkà lórí ògo mi Olúwa máa wó wọn dànù Olúwa wó wọn dànù Olúwa wó wọn dànù Olúwa wó wọn dànù Olúwa wọn dànù ó láwó wọn dànù so shall it be in Jesus name pray. <laughs> gbogbo ọfà kí ọfà tí àwọn èèyàn bẹ̀ lọ́wọ́ ti ayé mi ọfà òkùnkùn ayé ó yá go back to your sender now and go and destroy your sender prayer father in Jesus name ọfà òkùnkùn ayé arrow of the enemy sent to my life I command you depart away from me depart away from my daughter and go back to your sender. Go now to your sender. Go now to your sender. Get away. Get away. Get out. Out of my life. Out of my children's life. Out of my platform. Evil arrow. Go back to your sender. In Jesus' name we pray. Amen. Whatever the enemy is expecting from me, that they believe is going to promote them. Oh Lord, disappoint the enemy. Father, disappoint all my enemies. Whatever they are expecting, fail them. Lord, disappoint them. The enemy of my soul, of my life. Oh, Lord, disappoint them, disappoint them, disappoint them, disappoint them. So shall it be. In Jesus' name, amen. Thank you, Father, for this moment. I will rise and shine for my light has come. Bye. Have a wonderful week ahead. Love you.